وكل محدثة بدعة وكل بدعة ضلالة وسوف يفعل الله سبحانه وتعالى إليه تيوت في أنو يتيو في دعوة على سجة وعينين سيدتي سيجا كوا وسو كفا وسو جمد الآخرة ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ogójì ọdún òṣìṣẹ́ èyí tàbí ẹ̀dùn السلام عليكم ورحمة الله وبركاته ليت أزواج أنه كتابي جامعي بيان العلم وفن جراتي أقوى لأي حتي أتي يلازم به إمازن أيتي أجتي ابن عبد البر رحمه الله تعالى rahmata wasi'a ibi tí abájára náà dé òun náà ní ohun tí ọjà pọ̀bí kọ síra ìyẹn àkótẹ́ ọ̀rọ̀ nípa ọlá ti bẹ fún ìmọ̀ àkótẹ́ ọ̀rọ̀ nípa ọlá ti bẹ fún ìmọ̀ tó ibi tí adé lò rẹ̀ yàdí báàbù jáwé ọ̀hún fi falẹ̀ ní ibi tá a dé bẹ̀ òun náà ní àbí tá a ti bẹ̀rẹ̀ lé nípa ẹ̀la àdó ọlọ́run ọba subhana àwọn náà ni ọ̀rọ̀ ìpele shihab òun láti pinlẹ̀ rẹ̀ ní èdè pẹ̀lú àdó ọlọ́run ọba subhana tóun náà fi ń sọ àjùlọ tó wà fún mímọ́ ẹ̀sìn ẹ̀rí ibi tí wọ́n kọ àwọn àdé page ninety two wọ́n ní al-ilmu dhikrun yuhibbuhu. ذكورة الرجال ويقرأه مؤنثوه wọ́n ní sẹ́yìn rí mọ̀ ẹ̀sìn ìrántí kan ní tó ṣe pé àwọn akọni àwọn ọkùnrin àwọn ni wọ́n máa ń nífẹ̀ẹ́ sí ìrántí kan tó ṣe pé àwọn akọni máa ń ṣe kí ni wọ́n máa ń nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n yẹ kí wọ́n kúkú mọ anẹ́sùn òkú ṣùgbọ́n àwọn kan bá jẹ́ abo àwọn máa ń kórìíra rẹ̀ ìyẹn ni pé ọkùnrin nínú àwọn èèyàn tí ìjọkùnrin bá pé lára ẹ̀ á nífẹ̀ẹ́ bọ̀ ẹni tí wọ́n máa ń fọ òun làwọn abo tó ń fi hàn yín pé akọ́nṣe ńlá ni pé pé kì í sábà pọ̀ ẹni wọn bá ti ṣe tà ló fi já sí pé ó kéré nínú àwọn ẹni tí wọ́n jẹ́ kíni ọ tí wọ́n jẹ́ ọkùnrin abẹ tí wọ́n jóbìnrin tí wọ́n sábà máa ń jà fa àmọ́ rí inú wọn tó ṣùgbọ́n kì í wọ́pọ̀ kátó wá tẹ̀ sọ̀rọ̀ kọ́ọ̀mù lóbu wà ọlọ́run ní àárín nìkan ṣáájú rà nẹ́bí ńlá rìjàlá ọkùnrin ni wọ́n á jẹ́ ṣe é pé kò sóbìnrin nínú àwọn nẹ́bí ọlọ́run. olóbi á rí pé obìnrin bá tiẹ̀ nímọ̀ gan ó níbi tó ti máa fúrúfú ẹ̀ mọ́ dájọ́ ọba káwọn obì ẹgbẹ́ rẹ̀ lé ṣùgbọ́n ya ọ̀bọ sórí mímbà rí yóò di ya àbí àbọ̀ ta aníwáàsí ìta ya lóbi já pé ìrántí kan nìmọ̀ ẹ̀sìn jẹ́ tó yẹ pé yòókù zòkúrọ̀ tó rìn jà àwọn ọkùnrin ní máa ń kiri o tí wọn máa nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ àwọn tó bá jó bèrè wọn è nífẹ̀ẹ́ sí wọn yẹ bẹ́ẹ̀ rí wọn bèrè lọlé kéwù wọn máa kéwù jáde ní gbogbo ọdọọdún tó bá tọdún mẹ́wàá ẹ tó lè rẹ́ni tó máa kéwù yẹn jù à yóò jìnà díẹ̀ o ẹgbẹ́ ẹ ti rí ọkùnrin bíi hundred kẹ́ẹ̀tọ́ lóbìnrin mẹ́wàá tí ó kéwù yẹn jù báyọ̀ tó ti pọ̀ lé kéwù tó tó bímọ sí rí nìyẹn wọ́n lè lọ kọ́ nǹkan mí kó yé wọn bí àwọn ọmọ ayé tí wọ́n máa ń kọ́ yẹn wọ́n lè lóbìnrin bí ah, ọmọ geography bíi kiri ọmọ sáyẹ́nsì bíi kiri ọmọ físíìsì wọ́n máa fi àwọn ìmọ̀ yẹn wọ́n máa fi ròyìn ẹ̀ ṣùgbọ́n tó bá di ìmọ̀ ẹ̀sìn pípọ̀ lẹ́pẹ́ díẹ̀ ni ọ̀wà ẹgbẹ́ ọkẹ́ máa rí àwọn yẹn tí wọ́n borí lọ rẹ́kẹrẹkẹ wọ́n ọmọ tún fẹ̀ sí kẹ̀kẹ́ náà ọpọlọ wọn ìrìn ẹ̀yọ́ kẹ́ gba ìwé ẹ̀rí sanẹ́wì wọn ò ní mọ̀ kẹ́kẹ́ tó tẹ ẹ bá sì fi róbìnrin tí ó bọ̀ ẹ sì láwọn ọkùnrin tó bọ̀ rẹpẹtẹ tó bọ́rọ̀ ọmọ ẹ̀sùn ṣe rí nìyà ṣùgbọ́n a máa ń ráwọn obìnrin tí wọ́n ya akọ nílẹ̀ ọ̀bẹ̀ tó kéré ọ̀kan nílùú máa fò ní. ọ̀rọ̀ bíi tún nì ah, wọ́n ní Abu Abdurrahman fọlọ́n gbọ́ wà kẹ́ tí ń sọ báyìí pé mo gbọ́ Sufyan tí ẹ̀dẹ̀ sọ pé kò sí ìkẹ́kẹ́ tí mo pààyà lọ́dọ̀ mi nínú al-hadith tó yìí mọ́ hadith kò ní mo máa ń pààyà jù kò wá sí ìkẹ́kẹ́ tó lọ́lá nínú mọ́ hadith tó liman arada bihi Allah ẹni tó bá wà nítorí tọ́lọ́ ìyẹn ni pé tó bá tiẹ̀ lọ kọ́ mathematics nítorí kó fi máa rówó jẹun. èyí ṣe mọ hadith o ẹ̀yẹ kọ̀ọ̀kan torí tọ́lọ̀ tọ́lọ̀ bá padà dé kọ́ ráyé ń tó ọwọ́ abẹ́ lójijì. lórí pẹ̀lú gàdá fi ń lọ́wọ́ ọba òun ni mọ wa. ẹ̀ka wà pé kò sí ìdẹ́gẹ́ tó sàlàyé Al-Qur'an èyí tọ́lọ̀ wọn bá subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ bẹ́bí lọ láì sí ẹ̀ ti ò because àárín nǹkan bíi tó ṣe pé Kùránì amúwá tí súnà ọkàn yìí fẹ́ gbọ́ o àyà yìí àákẹ́kẹ́ náà Kùránì ní àlòdájú ẹ̀ mọ́ o mo dáwọ́ àfi dẹni ọlọ́run ẹ̀yẹ ká kọ nítorí ìtọ́lọ́run nínú àwọn alátọ́wà fún ìmọ̀ afáwa Sufyanu Thawri rahimahullah wọ́n ni wọ́n á làwùjá àlàhádà làmúrọ̀ bẹ́ẹ̀ náà wọ̀ bẹ́ẹ̀ náà ìyẹn ni bókí ló fi da fọmọ nìyẹn tọ́ba lè lọ gbé ìmọ̀ hadithi sáàrin rẹ̀ ìyẹn ni pé láàrin rẹ̀ sọ́lọ́wọ́ ọba subhanahu ìyẹn ni alfikha wal athar hadithi àti àgbọ́yé rẹ̀ kọjá pé torí ìtọ́lọ́run lè yóò fi kọ́. ẹgbẹ́ yẹn wọ́n fẹ́ púrúfù ẹgbẹ́ wo àwọn àhádìsì sórí ṣe pé olè ti kàkẹ́ tẹ́ máa ń ga òbí sì tún ṣe kí bóun bóun wọ́n ti máa mú mi wọ́n kẹ́ máa rọ̀ dálẹ́ wọ́n ti ẹ́ àwọn eléyìí hádìí ti sórí kí wọ́n fẹ́ di iṣẹ́ agbọ́dọ̀ àti iṣẹ́ àrídì. wọ́n nínú àwọn òkàbọ̀ wọ́n nínú tẹ́lẹ̀ aláfàdé láti lọ́ọ́ ìlànà tọ́lá sọ pé ìwọ́wù fẹ́ sáwọn olùbọ́ lọ́la àbí wọ́n lọ́la ìtọ́ka ń bẹ̀ ìtọ́ka náà ni pé tòṣìbò tó àjàkù. ẹni obìnrin tí bàbá ìyàwó yìí á fẹ́ máa tẹ̀lé. tàwa dàáhù lè tìbá ihe abúláwú yẹ́dì ọ̀hún àhùn abúláwú yẹ́dì ọ̀hún. bóyá ó pè wọ́n ni o àbí kò pè wọ́n abúláwú yẹ́dì ọ̀hún. ó pè wọ́n ni o àbí kò pè wọ́n wọ́n á sábà tẹ̀lé. nítorí kí ni o nítorí kó ní wáyé lẹ́yìn tó náà àwọn ẹni tí wọ́n máa ń tẹ̀lé àwọn ẹni tí wọ́n ní wẹ́ẹ̀sì kódà olówó gan lè tẹ̀lé wọn. àbọ̀ wá bí ọ̀rọ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ̀rọ. sọ àbọ̀ wá bí ọ̀rọ̀ tọ́jọ́ bẹ́ẹ̀. nínú ẹgbàá wa mi tí wọ́n gbẹ́gbàá rẹ̀ látọ̀dọ̀ Umar wa Khattab radiyallahu ta'ala anhu kí ni Umar sọ. أيها الناس ألف عليكم بطلب العلم إن لله رداء محبة فما طلب بابا من العلم فابداه الله بردائه ذلك بردائه ذلك فإن أجل فإن أجل فإن أجل فإن أجنب ذنبا استعاتبه وإن أجند ذنبا استعاتبه وإن أذنب ذنبا استعتبه لئلا يجلبه رداء رداءه ذلك وإن تطاول به ذلك ذنبا وإن وإن تطاول به ذلك ذنبه حتى يموت. wọ́n ní wọ́n fún wa ní ẹgbà wa kan látọ̀dọ̀ àfa ọmọ ọmọ ọgbọ̀n kàtọ́ ọ̀rẹ́ ọlọ́ọ̀gbìn dàlá àdùn. wọ́n ní ọmọ ọ̀rùn sọ pé ẹ̀yin èèyàn aleikum fi tọ́lá mi àyè ọ̀dọ̀ wọ̀nyí ẹ إن لله ìmọ̀ ẹ̀sìn nítorí pé ìnàlélàhìn rí náà àmọ́ hásá ọlọ́run sí agbádá ìfẹ́ agbádá tí wọ́n bá sọ pé agbádá ó fi ẹ̀yìn pé nǹkan kan tó ṣe yí pé á kó oríṣiríṣi aṣọ sílùú ni bí ẹ bá wọ agbádá àti rírì ó bò agbádá ìfẹ́ bẹ fọlọ́wọ́ ọba sùhánù torí bẹ́ẹ̀ ni yóò tó bá wá ẹnu ọ̀nà kan nínú mọ̀ rọ̀dáhùn lọ́ọ̀gùn bìrìdá èyí ọlọ́run bá wọ agbádá rẹ̀ fún un.

ìwọ ni ní olùmọ̀ ọba tó dẹ́ṣẹ̀ kan ọlọ́wọ́ àbáwí ọba tó dẹ́ṣẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún lórí pé kì í sábà wáyé sí ìbá ti pé ẹ̀ńtọ́ jẹ́ olùmọ̀ yẹn wá bẹ̀ wá di kìkìdá láti ṣe wọ́n tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run kẹba wí pé láti ah, wo ṣe ṣe yìí mọ́ wọn máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́hàlá yẹn lè máa hù rìdá ahùdálì ọlọ́run fi máa yọ agbádá yẹn kó lọ́rùn rẹ̀ kọ́lá àwọn oníbẹ̀sẹ̀ yẹn pọ̀ àtọ́bá jó lùmọ̀dodo. tọ́ba jẹ́ olùmọ̀dodo sòtọ́ ọlọ́run fẹ́ máa bá mi ọba adẹ́tẹ̀ yẹn lọ hátà yàgò títí òbí mi. ara àwọn èèyàn tí wọn máa pè sákì tó bá jẹ olùmọdodo nígbà àwọn èèyàn ti wá ní àwọn ah, tẹsí ṣe yín kù díẹ̀ kàtó ayé àwọn èèyàn ti lílo àti àpọ́nlé nínú hadithi bíi tó ti pé hadithi eléyìí ni pé àtọ́lá ń bẹ fún wíwá wọ́n fi ẹni tí wọ́n mọ̀ yẹn gẹ́ ọlọ́lá ni wọ́n. òun ni hadith anas bin malik radiyallahu ta'ala an wọ́n ní àwọn ọmọ ìyá méjì kan wà. àwọn ẹni wọ́n bọ̀ wọ́n lójú ayé àdẹ́bí sallallahu alaihi wasallam ń pé àwọn ènìyàn o. كان أحدهما يحجر رديف النبي صلى الله عليه وسلم ومجلسه. إيه كان هو يمان لو جوكو حديثي ìbánisọ̀rọ̀ táwọn sọ̀tàlá bá ń ṣe ń káwọn yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn èsì máa lọ gbogbo ìjókòó tá a lẹ́yìn sọ̀rọ̀ sọ́lá ńlá ti wà ìyá máa lọ bẹ́ẹ̀ tẹ̀. sọ́ni àti ara ti járe. ẹ wá rí ìkejì ìyẹn sàfẹ́sì sẹ́ẹ̀dì ẹ̀ sẹ́ẹ̀dì ló fẹ́sì àwọn ìyẹn èyí tó bá fèsì ṣe wá ní ìwọ́n tó rẹ̀ mọ́ lé kéwù tó bá sọ yìí pé ẹ sọ sí láyé bá káwù sọ láyé bá hu sọ ìbílẹ̀ là ń lo polo òtúlé lọ́ọ̀nì ó ní ẹ̀fẹ̀ kátírà kẹfẹ́ lọ bílé kéwù kẹ́ lọ́ọ̀ sí kìnnì kan ọwọ́ nílò òjijì ọlọ́run arákùnrin mi ọ̀rẹ́ mi lọ́wọ́ kankan òun kẹ́ gbowó lásán ni. قال رسول الله صلى الله عليه وسلم فلعلك ترزق بي òjijì ọlọ́wọ́ á ní kò yé ẹni ọ̀là alẹ́ka tó rù zagobe ìsáré sọ̀tún sáré tó sí ẹ tó fi ń gẹ̀ẹ́tì owó tọ̀rọ̀ àrísìkí ẹ ọmọ bọ́yá ń torí rẹ lọ́wọ́ fi gbèsè fún ẹ. ẹ jẹ́ ká mú wá sí bíbí báyìí ẹ̀rí pé a ti sọ fún wa tẹ́lẹ̀ yìí pé a ti sọ lọ́sẹ̀ tó lọ owó lè sẹ́tẹ̀ yẹn bá lẹ̀ yàtọ̀ sí sádàkà irú sádàkà kan lélẹ́yìí tẹ́yẹ̀ bá ń ṣe sádàkà dúkìá ọmọ àpọ̀ sí i káwọn ẹ̀ bá léyìn tó ń kẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ àpapọ̀ àjùlọ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ má jẹ́ ká kúrú kọ́lẹ́jà pé mo ṣe tọ́ bá kò sóorí nǹkan gbé jáde yẹn làálẹ́ka tó rú sáko mi ó lè jẹ́ nípa aṣọ ènìyàn ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ ní sí ìdíwé làwọn lọ kó ìwé tí wọ́n kà tí wọ́n rí sẹ́sẹ̀ yẹn náà ni o ṣé gbogbo àwọn ọmọ ya wa tí wọ́n bá gbúgbọ̀ pé àwọn padà máa sí sọ́ọ̀fù tajà ní kálukú ti sọ́ọ̀fù tajà kó tó di bọ́ọ̀lù ọ̀sùnkú tẹ́lẹ̀ yẹ́sì tí ìbò yìí ti bẹ̀lẹ̀ ẹlòmíì lè zò tó ó pé gbà pé àwọn tó lọ sòṣèlú tí wọ́n lọ síbi àwọn ọ́fíìsì wọn tí wọ́n máa lọ lọ wọ́n èso yorùbá lọ. ṣé pé wọ́n bá pàdé àwọn tó sọ yorùbá sẹ́yìn ṣé yorùbá ẹbí èbó lọ rẹ sọ ìtẹ́ gbé èbó ni. ṣùgbọ́n lè láǹkà ti ṣẹ́dí ẹlòmí padà tajà ni. kọ́dà ẹlòmí ò ti máa wò ó pé ah, ọ wá dá àsìkò tó ń múra nìka òun tó ń bọ̀ pé àṣewé tó ń kówó sí àṣẹ ọ̀tà. wọ́n bá dẹ̀ ti mọ̀ fún wọn ti lọ kọ́ iṣẹ́ yìí ẹlòmíì ṣẹlẹ̀ ọ̀fojú ṣiṣẹ́ lẹ́yìn gbọ́ parí èdè tán ìdí wọn dáhùn gbówó sí ni o àní abáka ṣùgbọ́n ẹ bẹ́ẹ̀ sì mọ́ ẹ sì wá ìmọ̀ sí ọwọ́ náà fẹ́ wá mọ́ àpájùlọ yìí náà ìjọba sẹ́yìn ẹgbẹ̀rún kẹ́ máa sọ́ọ́rù torí láì fi lọ́jẹ́ kí wọ́n gbé ọlọ́mọ sẹ́yìn kojú wọn máa sọ́ọ́rù ẹ̀ ẹ̀ kàn dáwọ́ mojú lọ́wọ́ bá ti bẹ̀rẹ̀ yọ̀ máa sọ́ọ́rù bèèrè náà láti fi kẹ́mi wà lọ́kàwé ni ìwé ni ọ̀padà tàyé o bóòlù ó ti á dì tí ẹ bá wà òkùnkùn sí mọ̀ rẹ̀ máa parẹ́ mọ́ lára ni lẹ́yìn kọ́ wá gbà tí ó fi sàǹfààní fáwọn yẹn ló bá tán mọ̀ yẹn dẹ̀ máa wà ìjọ táǹfààní rẹ̀ ọba dẹ̀ dé báyìí ní ìsìtẹ́mọ̀ pé kò ní ti lọ́ọ́ pè mọ́ pé jí sáré lọ́ọ́ mu wá ìwọ́n láàrin pẹ́ nìyẹn ti ní sí ọwọ́ tó jẹ́ sí pé ìṣesí àwọn ẹlẹ́gbẹ́ yẹn ẹ̀sìn ló gbé wá o kì í wọn àwọn máa sọ wò yí pé jù bí àlẹ́ gbọ́dọ̀ jẹ kò síbi tó yẹ kí wọ́n wá fífi wọ̀ ní bá wọn. ẹ̀tọ́ bá jẹ́ sùn ní ọ̀yẹ̀kọ́ ọmọ kẹ̀kẹ́ gùn ọ̀yẹ̀kọ́ ọmọ sí gùn ọ̀yẹ̀kọ́ ọmọ kọ̀ wá kọ́lá wa níbi tí ó ti kọ́ ọkọ̀ ojú omi kọ́kọ̀ kọ́ ẹ̀rọ pé wa kó lè lúwẹ̀ kó lè fò kó lè jà kọ́ kàwé kó kéwú oṣù wa di sí ọwọ́. Tíbi ogun mi tẹ bá ti wá sí láyé ẹ̀ bá bẹ̀. Àgbo lẹ́sìn wa lọ́la lèbi mo gbọ́ pé lọ sùkúl ẹ̀ ìgbọ̀ kẹ́kẹ́ ṣe dùn ojú mọ́ kà lọ́ni àti mo tún lọ bìkan báyìí wọ́n láwọn fẹ́ gbà yẹn jẹta ni. Ọmọ ìlú wo lẹ pera yẹn Ẹ ìsẹ́yìn. Èyí ò bá gbọ́ wo ni mo gbọ́ pásọ́ ti yí padà ń sì díẹ̀. Àwọn máa ṣe yí o, àwọn máa ṣe yí o gbogbo àwọn gidi èèyàn lọ gbọ́ dáadáa ìwọ tó ń náwó lórí ẹni tó ń kéwòn náà áwò gan kílẹ̀ gbogbo fi dàtẹ́lẹ̀ ẹ ah, pé yóò dẹ̀ fi sí lọ́wọ́ yẹn gẹ́gẹ́ tó ó ti fi dàmé ẹ̀dọ́gbọ̀n torí ọlọ́wọ́ bá sùhánù tó ń bọ̀ ọmọ kẹlẹ́tù lè ṣe ń dẹwà lè ń sá ni àwòdò ọlọ́wọ́ níbi ìdálójọ náà di ẹ̀ lásìkò àdékọ́ sí kí láti fi sí ìmọ̀ ni ìmọ̀ yẹn ni wọ́n á lọ owó rẹ̀ ọ̀ra nínú àwọn àjùlọ èyí tó wà fún mọ̀ tí àwọn olùwọ́ sọ látọ̀dọ̀ afáwọn sòfìyà àdìbákẹ́rẹ́ ọlọ́wà nù kàmọ́ lè tẹ́kọ̀ọ́ àǹtẹ̀mùtọ́fìyà ìlànà ọkọ̀dẹ̀ àlẹ́mùtà ìlmọ̀mọ́ àlàmùtà àlàmù. mo gbọ́rọ̀ kẹlẹ́ ni ọba àlọ́rin tó wà bẹ́ẹ̀ lọ́wọ́ yìí nígbà tí àwọn lárúbá tó bá wá láti alimọ̀gbìlẹ́sà ti làwọn bí ọ̀sọ̀rọ̀ níyà àròsà àlọ́ tó bá wá láti rẹ̀ fún àdáwọ́lá tó ti bá wí yá tó wọ́n máa ń ṣe. ìkẹ́ máa ń jóná ẹ yọ ẹ bọ́ọ̀bù yẹn tó bá kú àmọ́ ọ. ok wọ́n sì máa sun kiri nìkan tí ó lè sun pákó ní. sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀. sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀. ìgbà táwọn ènìyàn wá ń ṣe hafla mọ́yàmọ́ni. nígbà tí àwọn ènìyàn wá ń ṣe. الحفلة الختامية للدورة طبعا كيف مع لوري níbẹ̀ jọ yẹ yẹ wá sọ yìí pé níjọ tí èèyàn bá sọ pé bọ̀ ti tẹ́jọ́ yẹ lọ́gàdà ẹ̀rọ kan lọ́rọ̀ kan sọ yìí àsọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀pa kọ̀mọ́rọ̀ táwọn olùmọ̀ ti sọ ṣáájú ṣáájú ni ìpè ìlẹ̀mí kàmọ́lì tọ́kùwà lílu pípé ìbẹ̀rù ọlọ́run pé ìbẹ̀rù ọlọ́run pé lára ẹni yìí o àǹtẹ̀kùtọ́kìyà ìlànà ọ̀kọ̀dẹ̀ àlẹ́mta àìlùmọ̀mọ́ làmta àlà. kó o máa wá bọ̀ fún mọ́. ìmọ̀ tó ti yẹ tẹ́lẹ̀ kó tún wá máa wá bíi tí ò ti yẹ kó tún máa wá fún. lápẹẹrẹ nìyí. o ti nímọ̀ nípa hadith ọwọ́ máa lọ wá ìmọ̀ fake ike dákun àdéhùn ìmọ̀ bọ̀ súnmọ́ rẹ̀ ṣùgbọ́n kí ni fake ìwù tó wà fẹ́ kí làgbọ́ yìí tó wà fẹ́ ṣé máa lọ dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ yáàdì àṣàrò wọ́n gbẹ́rù ṣùgbọ́n ohun tó gbé kò sí kí o kò sí túmọ̀ sí ọ̀rọ̀ mi bá dìbẹ̀ bó ti yẹ kí yẹn rí nìyẹn ìyẹn kọ́ lókọ̀ kọjá kò ti mọ lókà ṣùgbọ́n ọ̀yẹ́ kí n lọ ṣe ṣàkó ìbò lè sáàdù mi o gbogbo ìgbà tí ìbá tún sọ̀rọ̀ wọ́n ti jẹ́ kí ọjà wọn fẹ́ kíkọ́ wáyé. kí làwọn òfin tó déédéé bọ́ fẹ́ kọ́ jàmá ìwọ tí wọn bá dá ìtìfà túlẹ̀ dàpọ̀ ẹ ẹ dìnnà rẹ E bọ́ọ̀bù ẹyọ kẹrin àbíbàkẹlẹ sáà ti máa ṣe tẹ́lẹ̀ ẹ mọ̀ fáwọn èèyàn lè kọjú irun tá à ń ni. so ìmọ̀ nǹkan tó ti yẹ ẹ tẹ́lẹ̀ kọ́ wa tó lọ wá ìmọ̀ fún ìmọ̀ òun ló fi ń túbọ̀ yí pé ìbẹ̀rù ọlọ́run bá pé láre nínú àwọn ọ̀rọ̀ mi èyí tó ní rahimahullah tí ẹlẹ́gbẹ́ gbà wá rẹ̀ látọ̀dọ̀ ibn Ajlan látọ̀dọ̀ Awd ibn Abdullah wọ́n ní àdínú tí ó jẹ́ kí ìbẹ̀rù ọlọ́wọ́ bá pé àdẹ́tìlóba ìlà mọ́kànlá àyèmta ìlmọ̀ mọ́lẹ̀mta àlà. àníkan lọ wá ìmọ̀ púpọ̀ ó bẹ̀rẹ̀ pé ìyàgbọ́n ọlọ́wọ́ kó kí wúta o lọ́rọ̀ ká ti gbajúmọ̀ lọ́dọ̀ Imam Ahmad rahimahullah bíbí àdìsẹ́ láti orí ìtẹ́ dé ìtẹ́ ni o òun lè mọ̀ lọ́dọ̀ bí wọ́n lè sọ pé yẹn kéwú wọ́n parí sálẹ́wì ṣùgbọ́n kọ̀ pọ́ síbù ní ọ̀kan ogun tí bàbá wà láyé tán <laughs> àwọn kí wọ́n parí jáfẹ́ àkódà kó di pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ tó bẹ̀ kó gbogbo ẹnu sọ pé gáskíà o gbogbo tí wàá ní ayé yìí lòun ti kà tẹ. tọ́ba ti bẹ́ẹ̀ gbogbo àwọn yóò ti mọ̀ pé èké ni pòfẹ́sọ̀ yìí sílẹ̀ àbẹ̀rẹ̀ lẹ́ wá kà tó le tó bẹ́ẹ̀. ebi táwọn yẹn ti gba pòfẹ́sọ̀ láyé lóde lóde yẹ pé lórí kankan ẹgbẹ́ kan tó mọ̀ kẹ́ni. tí wọ́n bá ní dáhù kódà wọ́n lè gbọ́ pé kẹ́ báyìí nìkan lọ gba pòfẹ́sọ̀ lórí ẹnu dáhù. mi tó tún lágbára dé lásìkò yìí fi ọ̀rọ̀ tàkàtù sọ́ọ̀tì dé ẹ ọ̀gá wa bí wọ́n kọ́ wa ní dáhùn àti sọ́ọ̀fù. wọ́n dájú pé àwọn obìnrin òní máa gbọ́ ohun tá à ń sọ mọ́. kẹ̀mí làwọn lọ sí ìta ẹ bá máa sí àwọn èèyàn kẹjẹ tí wọ́n ti mọ̀mọ́ ọrùn ṣe sí báyìí. jàmá àwọn ènìyàn bẹ́ẹ̀ tó ti mọ̀mọ́ ọrùn ṣe sí táwọn kan bá ń gbọ́rọ̀ làwọn kan làwọn ń ṣètò wọn àbọ̀ ta. ìyẹn ò ṣe é sáà àìsè irú rẹ̀ o.

pòfẹ́sọ̀ ni o dókítọ̀ ni o igba ni o ṣùgbọ́n ka gbogbo tíra yé dán kò lè wáyé. wọ́n ní àlétí ọ̀rọ̀ yẹn tó wá wáyé pé lọ́mọ̀ kánà tẹ̀fúrí tán fi mọ ọ̀kọ́ni àlímtá tẹ́lẹ̀ká ìsìnmá àzìyáda ti fi. lọ́mọ̀ yìí kí a ṣe ètò nípa ohun tó ti yẹ àti ètò ní kọ́ má tún wà lè sípò ẹni pé lè ọ̀nà sábà gbogbo àwọn tá a máa ń lọ lè kéwu tí wọ́n lọ parí sádẹ́wì ọ̀gá ìbọn ti dé ẹni tí ìṣẹ́ àtẹ̀mágbé wa máa tù tukutu ló tù. gbogbo tí wàá tọ́wálé ayé yìí náà ni wọ́n kọ́ lé kéwu yìí. láyé sí pálùjọ̀dún kọ́ yẹn kéwú pálùjọ̀dún kẹ́ bá kọ́ yẹn kéwú ìrọ́jú ọkọ̀ yẹn. so nípa bẹ́ẹ̀ atẹ́fúrìyẹ́sì àti ètò níbi ohun tó ti bọ̀ òun ni kọjá nípò tí wọ́n á wà lè síkú mọ̀ yẹn. kàkà mi à tí wọ́n bá ní yẹn kéwú àdúgbò ẹ̀fọ́ lọ́rùn fi ta máa dé ilẹ̀ ìlú jò ìwọ. mo lọ́wọ́ dé. òun lọ kẹ́nu àfẹ́ lẹ́kọ̀ọ́ wọn kúlù lọ yẹ dàáyé fẹlẹ́ ilmi maari fatad alimta ṣayé àwọn wọ̀gọ́ bàtí àǹkà àfíyàwó gbogbo ẹni yóò tí wọ́n sọ pé àsọ̀rọ̀ nǹkan bí ṣùgbọ́n tó bá jẹ́ kí ó pa àárín bẹ́ẹ̀ o ìwọlé àbí ó ní alẹ́ ìjọba kékeré lọ́wọ́ máa gbìyànjú tóun sẹ́ bẹ̀rẹ̀ ká ẹ̀ tún bọ́lé ilé ẹ̀kú láti ọdẹ ní kéwú bọ̀ yìí lórí ẹgbẹ́ kẹta yẹn máa ń ṣe ṣègùrọ́ọ̀bù lórí ẹ̀ yẹn ọ̀yẹ́ ká ṣe ṣègùrọ́ọ̀bù lórí ẹ̀ mo ti ọ̀yá gbàlagbà lè yọmọ ibi kò sí wàhálà àwọn ẹ̀rí jẹ́ mi sóde ẹ̀ pọ̀ láyé social media yìí àbẹ́ẹ̀kọ́ lásìkò yìí àbá tọ́wọ́ bí bá tẹ fóònù ẹ̀yẹ báyìí àgbàlagbà ọ̀là lulẹ̀ nìkẹ́ wa bọ́lá tuntun rẹ̀ lè fóònù ọwọ́ mi kẹ̀kẹ́ ẹ bẹ́ẹ̀ ni tì í kẹ̀kẹ́ ni ìbẹ́ yìí kẹ́ gbé lọ́wọ́ ẹ̀kẹ́ máa fi rìn sí ìlànà ní méèkì kọ́ọ̀lù. lè pa tẹ fóònù lásán nìyẹn o kátó wàá sọ àwọn mímọ́ mi ẹgbẹ́ wo tí wọ́n lérò tó ń pọ́n lé fún bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ rẹpẹtẹ ní bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ lómi. sọ́tọ̀ níbẹ̀ wàá ń dẹ̀bọ̀ yóò lọ́dún rọ́jò ayíyẹ àlàtẹ́rìkì ti bá ìzìyàdá lórí pé kò wá lè sí fi mọ ọkọdẹ àìlùmọ níbi ewu tó ń bọ̀ àbá ayíyẹ lórí pé kò wá lè sí níbi ewu tó torí kí ni o kí lẹ́tà lè ti fà áyín bí mọ àìlùmọ ọ̀sẹ̀ tó nìyẹn tó gbọ́ yẹn náà yé èyí tá a bọ̀ tẹ́lẹ̀ kí ni rẹ̀ <laughs> wọ́n á wá ẹ má jẹ lọ́ọ́ kémìs èyí tí mo ké tẹ́lẹ̀ lẹ́ kí lá ń pàdé eléyìí ẹ jẹ́ bójú tó náà eléyìí náà ká gbogbo àdábánké wí tó ṣe pé àgbèrò lẹ́ẹ̀mí wa pẹ́ láti fi kọ́ ẹ̀ kí láwọn alọ́ọ̀kéwù jọ sígbòsókò lè fi ṣiṣẹ́ mo fi kọ́ ẹ̀ ọjẹ́ dúró lórí ìwọ̀ ọba yẹn torí tó bá kú kan náà kò sí wúlò kẹtọ fẹ́ wúlò káwùjọ. abala yẹn dàpọ̀ ẹja gbọ́ yé dáadáa o tẹlifọ́nù yẹ ọ̀pá kọ̀bọ́ra o asọ́pá ṣètò lọ́jẹ́ òun lè yí pé ọba wa lè sisi bọ̀ tó ti bọ̀ ṣùgbọ́n a lè yíyẹ pé o ṣe é dáa bó ṣe ṣe yìí tán bẹ́ẹ̀ lọ́mọkùnrin tó gbọ́ sí ṣe. nípa ipe ọ̀wá lè símọ̀ tó ti bọ̀ tẹ́lẹ̀ nítorí kíni o àìlò yìí ti bẹ́ lára rẹ̀. ìwọ́n tó kéwú ọkọ bọ́ ẹ̀sùn ìgbé ẹ̀yìn kẹ́lẹ̀ ẹ̀ka kéwú èyí ṣe lè bọ́bù èyí ṣòwò àti èyí ṣe kẹ́kẹ́ ọba tó lè ṣàjà máa kí lọ náà ni.

ẹtù wọ́n pé wà á lè mú bí ẹlẹ́mẹ̀ làbíyá àmàlà àbí làbíyá àmàlì bọ̀ àgàbọ̀ mi nǹkan mi lè rán bá délé wà sáàdì ẹni tó dìmọ̀ wọ́n rẹ̀ pé ìmọ̀ yẹn kò ló yóò ti jìyà ṣáájú ṣáájú ẹni tó ń gbọ́gi bọ̀pẹ̀ torí tóun bá tiẹ̀ lónìí ó dọ̀ ọmọ ẹlòmíì tó lòó fún yẹn gẹ́gẹ́ lè ṣe rere jù ọwọ́ àhámọ́wọ́ torí yáa pé ìjìyà rẹ̀ gan kódà wọn máa ṣáájú ẹni tó ń gbọ́n gbìmọ̀ pẹ̀ torí bẹ́ẹ̀ ká tún kíyèsí abala yẹn ọ̀rọ̀ dáàbò bẹ́ẹ̀ òun ni wípé a kọ́ ìmọ̀ ká máa wá sùsì ní òbí túmọ̀ pé bẹ́ẹ̀ rọ ọlọ́run ọba kú ọ̀rọ̀ kejì àti ètò lọ́jẹ́ ká máa wà sí kúmọ̀ dáadìmọ̀ ìgbà mi ta dé ilẹ̀ ní jòwó tí bá ti wúlò pápá jùlọ àwọn abẹ́rẹ́ pé wọ́n ti fi wá ta kókó láwọn àyè kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ dẹ́ ni kéwì tó tẹ́jú ni o ọlọ́ọ̀yì. tó tiẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ ni àwọn ìsìnlẹ̀ àti tó wà fún àwọn ìkọ̀kọ̀ọ̀kan nínú ìwẹ̀lẹ̀. òun ni táàpù tẹ́gbẹ̀rẹ̀ tàbí dọ́là jù táwọn bá lò nínú tawhid wọ́n ní nínú èdè larba wọ́n ní nínú fèkè wọ́n ní tó ti bá àwọn abóhùn fúnra nìkan wọ́n bá wí nǹkan yẹn. sẹ́fẹ̀lì yẹn wá ti ní kọ́ wọ́n jà sí gbọ́dọ̀ ni wọ́n tó ń sọ ọ̀tọ̀ ló sì wọ́n máa lọ túbọ̀. òǹkí ló gbọ̀ lọ́wọ́ ní tí wọ́n dákọ̀ sọ̀lá ṣé ìrù lóòtù sọ ọ̀pẹ́ dùn á làwọn oṣù àtẹ̀lóníwájẹ̀ nínú sẹ̀ríà tọ́lọ́ lè túmọ̀ dùn á náà nínú sẹ̀ríà nígbà tó lọ́wọ́ bá sọ pé kóòtù mi dààmú wá lè him sọ́dákọ́ tọ́tọ́ hírò hùn bí ha wọ́n tẹ́ kí him ọ̀sọ́lẹ̀ àlẹ́ yìí ayé ó dọ̀ ọ̀rùn láàrùn ẹ̀dígẹ́tì bẹ́ẹ̀ yẹn sì tó gba àwọn àkíyèsí yẹn yá sí wọ́n á ti ní ìsọ̀kan ilé èdè nínú náà wọ́n ń pè ní kàlámù kàlámù ń lo náwù òun náà lè ẹ lọ́gbọ́n mufid ní istahim ẹnu náwù ló wá rí alikalaam ló lè pé wàá jókòó pẹ́ lé kí n fa alikalaam fi ilmi tawhid sí ọ̀rọ̀ náà ló ń pè ọ̀rẹ́ wa wàá ní bí àwọn onímọ̀ ọ̀rọ̀ ti sọ ha má sí bẹ́ẹ̀ èyí sọ onímọ̀ ọ̀rọ̀ wọ́n á rí pé ilmi òun náà ní alifalsafa. àwọn pé kì í sàkúlẹ̀ kí o àjókò kété yọ pẹ̀lẹ́ kí o akẹ́mọ́ apẹ̀rẹ̀ kọ̀ọ̀kẹ́ wá nìyẹn láyé pé yẹn nídìí alẹ́ sí ẹ yọ pé à ẹ tí ẹ bá tẹ̀ sí nípìnlẹ̀ irú lábá yẹn gbò ti yé kò sí tíra náà lè dákú ó lè dúkì táwọn tàwọn yìí ni o. ti Muhammad bin Abdul Wahab. rahimahullah ta'ala ó tó bẹ̀ kó tu tọ́ bá sì tu ìtukùtù lọ́ọ́ tu gbogbo tí wọn bá wí bẹ kò sì gbọ́ yé wọn kàn máa wí lọ ni tí wọn bá ní àtúnyàrá wọn lè ní ẹyẹ ẹyẹ ẹyẹ fífò ẹyẹ lọsẹ fífò ẹyẹ ni. gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá tó lè pé ọba aboríṣẹ́ pọ̀ tó ọba ní kó gbé kalẹ̀ òun ló máa pọ̀ jù rẹpẹtẹ ọba yìí pé dè lábára lọ́sẹ̀ lọ́fẹ́ fi fákì òye lórí ẹgbẹ́ nù nǹkan tó jẹ́ kẹ́sì ńlá yẹ púpọ̀ jù pàápàá jùlọ ní mo ṣàmọ̀ yìí sẹ́yìn. òun ni wípé ìdáwó sí dalẹ̀ amòrè ìdá àtẹlẹ àṣàràtú sáà àpẹẹrẹ àlùkìyàmọ̀ ló wáyé jù ní sẹ́yìn. ẹ̀kọ́ amú àlàyé ọkùnrin káwá tọ́lọ fáwọn sùn sálá wípé mọ́tà sáà. gbọ́ láyé ọ̀sẹ̀ ìjọ ọlọ́run ni a arákùnrin kílẹ̀ yín palẹ̀ mọ́ta yín tó fẹ́ tán kí ọ̀dà tọ́wọ́ ajá sí pé béèrè tó fẹ́ ṣe náà nìyẹn kò le. ìdàdó yí àti ẹ̀mẹ́rẹ́ fàǹtẹ́dẹ̀rẹ́ sáà. gbà àti pamọ́ tí wọ́n bá ti fi ráàlì máa lè fi pálíkì àmọ́ tó náà ni. wọ́n lè wá bí anẹ́mìlì rẹ̀ sọ̀lọ́ lọ́wọ́ sọ́lá pé káyífà yìí náà àti bóòdù wọn ti máa fẹ́ràn níbẹ̀ ni ìdàwó sí dalẹ̀ àmúrú ìlà àbọ̀ ìrìn fan sẹ́mìrì sa àánú sálágù dá padà létí fáníkì àmọ̀dé nìyẹn irú ẹ̀ lọ́wọ́ àwọn kan sẹ́yìn níbo ṣàwọn ìsẹ́yìn. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn èèyàn máa fojú wò láwùjọ tí wọ́n fi wọ́n sun gbogbo àwọn àyè kan pé ẹ máa mójú tẹ́sì èdè lọ́ba lásán wọn lọ́ọ́ kọ́lẹ̀ lọ́ba. kí la fẹ́ẹ́ fi lè yẹn sí. ẹ̀dẹ́ ọkọ lọ́ba ní ọ̀ka di. ọ̀dẹ́ wàá tó rúkú bá táwọn àtúwọ́ bá tí ò ní máa fa bọ́ bá sí i. ẹ ọ̀sẹ̀ tí a bá sọ pé àrùkú bá àti ọ̀hẹ́gọ́rọ́ tí ọ̀rọ̀ ẹ̀bù ló ní sẹ́wà pé ọ̀ ọ̀bọ̀rọ̀ ah, ọ̀bọ̀rọ̀ àgbéyàn lọ bọ́ká. ọba débi fi kí o tí wọ́n lé tabọ́ tó ní kéèyàn gbádùn. ẹnìkan tó kọ́ lára lára lọ́kọ́ lọ́gà fún lára ọba ní wọn bá sọ wáyà máa tú ọba ní wọ́n ní ara ẹ̀dọ́ bá fẹ́ gbádùn àbáàdé wa sọ̀rọ̀ à ń sábò gẹ́fàlì. ìgbádùn bò ọmọ ife rẹ náà wà ṣáàkù mẹ́ta tá a máa ń ṣe tá a máa ń ṣe jọ ṣe hajj ní jẹ́ sàmọ́sọ̀. sọ́ni kéwì èyí á ṣe wàhálà sí dáadáa o. kì í dẹ̀ ti lọ mú èdè mi wá tó bọ́ síbi ìtàwọ̀dọ̀ àwọn ṣíà o. lọ fún lábàá mi wà lú lábàá ilẹ̀ lásán mọ́tà sàmọ́sọ̀. àlọ́ nígbà tí wọ́n kọ́rọ̀ hajj wọ́n sọ lọ́wọ́ máa fi débẹ̀ o ti mọ̀ pé kẹ́nu ìjọsìn nìyẹn èyí tó lọ́lá jù òun ni kéèyàn gbé ìṣòro ní kẹ́nu àwọn àlùmọ̀wá pínpín azamaniya tani shawal lulqaada àti zulhijja tó gbé ìrọ́mù gbà yẹn láti lọ sí umrah lẹ́yìn tó sí umrah tẹ́tọ̀ fárí tán ọwọ́ agbọ́ ìrọ́mù yẹn ọba wa retí al-yawmu ath-thaminu min Dhul Hijja kọ́ ṣe wá wa ìhìrọ́bù rẹ padà láti bẹ̀rẹ̀ ṣe hajj níjọ́ kẹjọ tó ń pè ní yawmu tarwiya lọ́sẹ̀ wa bọ́ níjọ́ kẹló ọjọ́ kẹwàá ń jẹ́ yawmu nahar ba'da tawafil ifam. ọ̀rọ̀ ti rẹ̀ irú yẹn ló ń pè ní tàmọ́tò ṣùgbọ́n tó wá jọra pẹ̀lú kéèyàn gbádùn àti tàmọ́tò kéèyàn gbádùn mọ̀kó lábá kẹ́ lọ́ọ́ gbé tí lọ́ọ́ rí pé tàmọ́tò ìgbádùn ní jẹ́ bẹ́ẹ̀. àbọ̀dé bíi ìfọ̀rọ̀dù lọ́rọ̀ hajj ni ìsílẹ̀yọ̀kan ìsílẹ̀yọ̀kan ẹ̀rọ àwọn ọmọdé kí ẹ wá kò yé wa o ìyẹn sílẹ̀yọ̀kan àǹkọ́ hajj lọ bóyá ìyẹn sílẹ̀yọ̀kan a àbá ẹ sàlàyé kiri ìkẹ́ tó lọ à ẹ̀fẹ́ rí pé èyí náà sábà afra yóò firi dù ó wíwọ̀ kí wọ́n ní kẹ́ wọ̀ fún wa ìtumọ̀ rẹ̀ kẹ́kẹ́ pẹ̀lú ọ̀rọ̀ hajj tá à ń kọ́ lọ́wọ́ tọ̀tọ̀ níbẹ̀ <laughs> kéèyàn lọ ṣàkíyèsí àmọ́ ọmọ pé ìfúráṣù dẹ̀rí yìí ni pé iṣẹ́ hajj nìkan ló dá sí. àbọ̀tún kẹkẹrẹ àná ọba ní bíbárẹ́ bíbárẹ́ bíbárẹ́ ìbí àjì ni ṣé ìyá ọba sọ̀rọ̀ ẹ lọ́wọ́ lẹ gbàlérò ni àbá ẹ yẹn nẹ́nẹ́ kí ni ẹ fẹ́ lómi ṣe máa ń parọ́ fáwọn èèyàn níbi wáàsí rẹ̀ rẹpẹtẹ nìyẹn abẹ́rẹ́ wà sí ó lè jẹ́ lágbolé kan ni wọ́n yẹ ló wà sí ọkàn máa pa irọ́ lọ níbí pẹpẹ lómi ọkàn sọ yọ ọba lọ bí ilẹ̀ bí ẹ ní ọkàn ìwé kéwù kan yọ máa sọ aláwọ̀ àgbà ṣe ah, ìwọ ló yọ lódò tó báyìí àmọ́ kéwù tó tọ́ ah, ní gbọ́rọ́ lòdì pamọ́ òsì bẹ̀rẹ̀ ọlọ́run aláwọ̀ àgbà àwọn pàrọ̀ màdìyà bá ìwúdẹ̀ ìwé láti gbà yìí ṣé ìwọ bá kéwù tó gbé kalẹ̀ rẹ̀ nìyí wàláyé kẹfẹ o. so nípa bẹ́ẹ̀ kí á lu yẹ̀dẹ̀ ní ìtumọ̀ rẹ̀ ní bí àfikún hajj ti súnmọ́ kó tó di pé gbé ìhrọ́m ó lè jẹ́ bẹ̀rẹ̀ zòlù hijja òun ló dé mẹ́ta ọ̀wá gbé ìhrọ́m oṣù ọmọlọ́dẹ ọ̀wá bọ́ọ̀lẹ̀ tó di di àdìyẹ́wò tàbí ní zòlù hijja ìyẹn yẹ́wò tẹ̀m̀bìyà ọ̀ bọ́ ìrọ́mù yẹn tó fi ṣe kí ni o tó fi bẹ̀rẹ̀ ṣe hajj papọ̀ mọ́ níjọ náhùrù kọkọ wá sẹ̀ bọ́ ìṣọ́ yẹn ni pé méjèèjì nǹkan ló ṣe ni o lọ papọ̀ tó fi já sí pé kàmá wá lè fi yẹn lọ da tí ẹ bá nímọ̀ ti tán láyé bá kà wá sí ìbéèrè tó bá ti di bóun ti ń kẹsẹ̀ bọ̀sẹ̀ wọ́n ti kẹ́sì pé wọ́n ń ṣàìdẹ́ ṣùgbọ́n àfa nídìí kí wọ́n tẹ̀síwájú ló mọ̀ hadith ọmọ kan sẹ́niyàn fàtẹ́fẹ́ jù kìí dẹ̀ fi kò lè mọ ìgbéraga ló ṣe ẹ̀ o. pé bàdánwò ta kẹ̀jú sẹ́yìn bíbà yìí nìyẹn kìí ṣe bí nìkan gbogbo ọ̀pọ̀lọpọ̀ àyè sọ́nà lẹ́wọ́ bá lọ́rùn àtàǹdì ṣùgbọ́n kí lọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ ìjà mọ́ bí lógàtù làárọ̀ bí ìyá kìí dẹ̀ sábà túmọ̀ rẹ̀ àbí kí tó ti mọ̀ pé wọ́n máa kọ́ yẹn òun náà ní pé al-fa'ilu marfu' wal-maf'ulu mansub náà tó gbé yọkọ ní bá a ti kọ́ nàìjíríà kọ́ á bẹ́ẹ̀ náà lè yóò ti kọ́ sí ẹ̀ bá tilẹ̀ rárá wọn ò ní jẹ́ yàtọ̀ òde yẹn ọlọ́ọ̀kọ́lọ́ kìí ṣe pípẹ́ wọ́n máa kàlàyé fún yẹn pé àdéhìsì yìí bẹ́yẹn ti ń lò ní àlàyé tó ń kìí ṣe wọ́n máa sọ nìyí. wọ́n tọ́ wa ní ẹ̀ka àlàwọ̀ sáàlà àwọn òṣèlú wa ti dé láti ilẹ̀ òkèèrè ọ̀wọ́ bàbá yìí gbogbo ẹ̀ ló fi já sí pé ẹ lọ sọ dáadáa àwọn àwọn ẹni ní kò sí kẹ̀kẹ́ tí wọ́n yẹjú láwùjọ bí wọ́n máa yí gbogbo ẹ̀kọ́ ni. ìwọ tó yẹ kí yẹn fọwọ́ ṣe mú ọ̀dọ́ wọlé ti máa gbọ́ wípé ọ̀rọ̀ àjídá àti súnlẹ̀ yìí máa ń pè jàmbá ní àdídì àti máa sọ̀rọ̀ tọ́lọ̀ pọ̀ papọ̀ mọ́ òṣìṣẹ́ àfá èyẹ lọ kéde lárúbá à ń sọ̀rọ̀ ẹ̀sìn à ń sọ̀rọ̀ kéde. ẹ jẹ́ káwọn èèyàn ó yíra padà òde ìyàwó làwọn ẹ máa jó ẹ wá sí bọ́rọ̀ gidi nígbà tá a sọ pọ̀ tó ẹ lè sèmọ́ pẹ̀lú ọba sọ̀rọ̀ yẹn kí ló kọ́ ẹ tàháráká ẹ yíra padà kí lè nìyẹn kọ́ kọjá yóò pa fíìsì wọn tẹ̀ ní tẹ bá pè wọ́n sí tẹ bá pátá oh, àwọn ọba yẹn nìkan ó gàdíà àwọn eléyìí jìnnà. ẹ pátá àwọn yẹn ni pé tẹ bá sí wọn bí kéèyàn sílẹ̀kùn tẹ sí wọn lọ́dẹ áà ábà àwọn eléyìí jìnnà ṣùgbọ́n tí yíyẹ àyọ̀dó sọ ni. wọn ò lọ fọ́ sáré o hadith wọn kọ́ síkì o hadith wọn kọ́ rìjálù hadith wọn kọ́ lórí pé tẹ bá sọ pé kínní èmi ti má dìtì wọn ah! ọ̀rọ̀ ọ̀rọ̀ fún yìí o lọ́dà ọ̀rọ̀ ọmọ ọdún òní ká àti ẹ̀gbọ́n ọ̀gbọ́n yẹn rárá rà o ọ̀rọ̀ fún kọ́bù hadith hadith aláìkẹ́ sí hadith hadith. sọ nípa bẹ́ẹ̀ ojú bẹ̀rù ọlọ́wọ́ bá máa fi pín láàrin yẹn nìyẹn o ti nímọ̀ kọ́ wá wà létí èyí tó rí kọjá bùjẹ̀gùn yẹn kọ́dà tí yẹn bá kọ́ ìmọ̀ ṣẹ̀ríà torí pé ó kúrú ń tó dàtí àwọn ẹnìkan tó yẹ pé lábá nìkan làwọn máa ń lọ ọkọ bí wọn kí wọn kọ́ máa rí rí dálé àǹkankan wọn làwọn kí wọn ò ní ti sábà jókòó sí ọ. wọn bá fẹ́ sọ̀rọ̀ pé àgbọ̀ ah, àpé ah, wọn ọmọ súnlẹ̀ ṣùgbọ́n wọn gbọ́ lára wọn lè rò pé mo kọ́ ó tún yé mi. àti náà màá tún sáà fọ́ òbí níbẹ̀. èyí ò lè kọ́ bọ̀ tán èyí tí ìrẹ̀bá ti sọ pa kásọ̀ yẹn ó lè já ìlú mìíràn. ẹgbẹ́ kéré náà ni láwọn bí láwọn ti gé oúnjẹ ọgbà ń ẹ má mẹdùn bá lè bàbá ti tọrọ di rọs àtọrọ zaka ọ̀rọ̀ zaka ẹ má sọ̀rọ̀ zaka ọ̀rọ̀ kí láwọn á sọ wọn ti parọ́ fara yé bí pé owó tó bá kù lọ́wọ́ ẹ ló fi mú ọba aláwẹ ọba bá ẹ ló kù káàkiri twenty thousand wọn sọ wọn sì ń kọ́ two million ẹ gbà bọ́ padà túlé tí mo tú gbogbo ẹ̀ wọ́n tó kù lé mi láà ilà àrùn ìgbọ́n tí fọlọ́ zaka àti onídìí lọ. fún yẹn fi ìtìjú kárùn síbẹ̀rù ọlọ́wọ́n máa fi kú láre yẹn bí tó kù sí yẹn kí yẹn wọ́n náà. ẹ̀fọ́ àwọn sálàfù ẹ̀ ti jú rárá ọwọ́ abì kan ó sì dájú èyí ò lè rí ẹni tó ti kó ti là fúlà ká tó wà ń pò kàn kéèyàn tírìtì ẹ̀ ló ti máa tírìtì àwọn ọmọ kéékèèké àwọn akẹ́kọ̀ọ́ kéékèèké láéláé ìyẹn rẹ fẹsẹ ọjọ́ orí àti kò tẹni yẹn wà sí ayé nìyí àhà ìbìkẹ lọgbọrọ ẹdín tó fi lè kọyẹ kóhùn tó tẹsíwájú tọba tí òkú tọba fẹ parọ́ fara ayé kọsẹ tí ó yẹ lọ́wọ́ ẹwò ọwọ́ àwọn òkè ọyẹ kí tún lọ tún kí ní ìyẹ wò bẹ́ẹ̀ni kí ọyẹ mi lọ́wọ́ ẹwò adẹdà ńkọ́ torí wọn ló kùkù òní kùkù ní wọn bá bọ ọdún fẹẹ sùn àdọgbọn sí agídílà lò yẹlá sùn òye o àmọ́ kẹkẹ mẹ o kìíní jẹ́ áòlù àmọ́. èwo lè fárúdù èwo lè kele gàǹsìbà èwo lè sèhámù gbogbo àmọ́ àdẹ́sù àmọ́ èwo lè àwọn hádìmọ́ gáríkà kílẹ̀ tó ń pè mọ̀fùkúdù kí ni wọ́n gbà gbogbo àmọ́ èwo ní fìtìjú kárún èyàn jáde àwọn ọdẹ olólè àdè ha nígbà ológun máa tó kẹwọn yé wa. sáàdì wà gbọ́ ti di ìmọ̀ọ́mù sọ́wọ́n ní ọmọ ọdún kẹfà yìí. èèyàn tẹ̀síwájú ni fọ́nù náà kọ́ ka kéèyàn tó àbùkù ẹ̀ bá rí mójú ó tì yẹn lùmọ́wé ti jú mọ̀. torí kéèyàn tó lè bóde fún ọba kí lọ́dọ̀ àwọn àfa tó wà lù tẹ́wọ́ wà tẹ̀ àbù. láti gbogbo àwọn àfa tó wà lù mo ti fínísì gbogbo mo ti wọ́n kí lọ́dọ̀ wọn. kò sí wọ́n tún lè kọ́ mọ́ wà tẹ̀ bẹ́ẹ̀ ta kòmí bá darẹ̀ láàbò ní ọdún sódà bá dúró wà lé alábòkúróbò ní ma dán láàmú tọba tó àmú tọpẹ ọba wà lé ọ̀nà rẹ lọ mú gàrí tọba tó ní di gàrí àbí lùbọ́ àbí rẹ̀ sì tọ́ba jẹ. arọrùn ju pé ó ti lé èkó ẹ̀dàpọ̀ ẹ bá ń sẹ́ǹdì ebi ti dójú ẹ báyìí o àbí ẹ̀kọ́ padà wá sákò gbàdẹ́sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí bíi pé wọ́n fẹ́ẹ́ máa pé ogún fọ́ọ̀mù kọ̀tìmọ́tò lẹ́ ń kà lọ́wọ́ ẹsẹ̀ ká wọ ẹ àlùwárí sùn lẹ́mí lẹ́mí jà àlùwárí sùn lẹ́mí lẹ́mí lẹ́mí sà ẹsẹ̀ kọ́ àti àlùfòrúdùmọ̀ kọ̀tàrà bíi kìtàbílà àwọn ẹsẹ̀ kọ́ lọ́wọ́ nìyẹn gbogbo àwọn sùúrù tó ní eréfì àtùbábùkù tẹsẹ̀ ẹ̀kọ́ nìyẹn wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé kí wọ́n máa pín fún báyìí bí gàrí ṣe tán nìyẹn kó o ṣe ráyè lọ́mọ nìyẹn ó délé báyìí wọ́n ní kò sí kẹ̀kẹ́ lẹ̀ ọ̀yá àwa lọ kẹ́fì ọba àwùjọ wọ́n ti ẹ̀ kúkú lọ kẹ́kẹ́ mọ́ ọba kẹ́ ẹ̀bá kẹ́fà mọ́. wọ́n tọ́ bá wà tòsí wàá lè fi sáré lọ fún nǹkan tó bá kù yẹn wọ́n sáré dọ́gbọ́n ẹ̀ ìmọ̀ ọ̀tẹ́ o mi lọ́ọ́ rí tó kù sí tí ò yẹ ju àbá lọ́ọ́ tún ṣe pépà yẹn ò ní ìtumọ̀ kan èyí tó dáa ju òun ní kéèyàn ju pépà tí yẹn bá dé lọ́wọ́ lọ. ẹ pé ọ̀dọ̀ ọ̀rọ̀ náà wọ ẹlòmíì tí wọ́n lọ jámíà wàhálà ìwọ ọba ọba ọbẹ̀ ní tọ́lọ́ títà lórí kọ́sàmọ̀ mìíràn bẹ̀rẹ̀ kàrà wọn ọmọ kéwù tù pẹ̀ lábàgẹ̀ẹ́lì wa gbọ́dọ̀ kí ló sì bá wọn ní àràkù òun lásán gbági tí wọ́n yẹ pé kínní ní òye tẹ́lẹ̀ kó tọ̀ òun tó lọ tẹ́lẹ̀ tọ́yẹ kó bójú tó wọ́n kẹ́ ọ̀gbìn ìbílẹ̀ kẹ́ fẹ́ ṣe ọ̀fẹ́ wa náà hamalatu ìjàzáti ìjàrìíyà pé ìbílẹ̀ sáfẹ̀ mú ṣáádà já bí àlọ́wọ́ lọ́ba tán. ẹ gbẹ́rọ ẹgbẹ́ wa náà àwọn oníwèé yẹn olùmọ̀ rẹ ti gbà kan tí a fi ń kọ́ ìbò tá à ń kọ́ ìwé ìjè ló. gbogbo èyí ti sọ yìí náà yóò ti tó gbọ́ ọdún jù bẹ́ẹ̀ lọ sí i ó ti ẹ̀ ti jù bẹ́ẹ̀ lọ. sàdájú alọ́dà àwọn ọ̀gá wa gbà ní wọ́n gba tíjà fún wa ẹnìkan fẹ́ máa ń kọ́ amúrasì kọ́ ọmọ tún pẹ́ ọ̀bọ̀ rárá rárá ni kẹ̀kẹ́ ń bẹ̀ rárá ga àwọn ṣé wà ọ̀sìn ni ọmọ kẹ̀kẹ́ kéèyàn kẹ́ mọ̀ ní ọmọ abèrè kẹ́ ẹ wá bóò lè lè ti títà lùkù gama padà rí pé bá ṣe é ló fi dé ó tún lọ

wọ́n mọ̀ sí òótọ́. tòun nílò àti tí ìkan jìnnà gẹ́. ọmọ tó tọ́ kọmíṣánná ẹ ti lò ní sẹ́ni àwọn làwọn ti lò ó tẹ̀gbẹ́ táwọn fi mọ́ sí ọyẹ tó kojú sẹ́yìn. gbogbo kẹta kan tó nílẹ̀ yìí fúnlẹ̀ gẹ́ẹ̀tì ọwọ́ agbọ́ ìdánwò tá gbé jáde kìíní kan ní ọkẹ́ ẹ̀ka rẹ̀. tó ń bí tí nǹkan láàyè yẹ ìyá lọ yẹ kí. èèyàn sì dẹni èèyàn dẹni àpọ́nlé. ṣùgbọ́n ò lọ bilẹ̀ báwo lè dára lọ fẹ́ máa ṣe gbajúmọ̀ ọlọ́wọ́ kan fàgbáńkà sí. àbíkẹ́ tí báwo lè sọ pé ó kúkú kéé náà wọ́n bá ti di pé àbá ẹ̀dá ẹ̀wá fún ríro ojú bẹ̀rẹ̀ ni. kílẹ̀ wá ń jẹ́ afáàṣẹ bí wọ́n lẹ́yìn náà lọ gèmí kódà ó ṣẹlẹ̀ sẹ́lò mi ọmọ ọdún pé ó sì di kéka náà wí ọmọ gánà sí. because kò lọ ìkọ́ ọmọ tó sọ̀lẹ́ ẹ̀kọ́ ọmọ sí wọ́n kọ́ ọmọ tù wọ́n kọ́ ọmọ tù kọ́ ọ káńkẹ́ sọ́ọ̀tì ni ìbẹ́ẹ̀ rí i pé fíìlì nìyẹn wà mọ́ anẹ́sùn ni nítorí pé obìnrin ni wọ́n fẹ́ kì í sí ìyàwó ń tọ̀tọ̀ ṣùgbọ́n àsọ̀látù lè sá mbẹ́mbẹ́ wọ́n ní kọ́mọ́tì ni torí fáìlù ni sọ̀látù ni ọ̀jẹ̀ ọba ti fẹ́ wà àfa àdúgbò wa ni wọ́n fẹ́ kọ́díkọ́mọ́tù sọ̀látù kọ́díkọ́mọ́tù sọ̀látù ah lè ṣe báyìí. sọ́lọ̀ lẹ́wù àdúrà ni bẹ́ẹ̀ ni ọ̀wọ̀ yóò dé pèjọ́ àbátí lẹ́wù bẹ́ẹ̀ ká pé báwọn ṣe wọ́n wọn kú ọyọ gbọ́dọ̀ bá ti wọ́n kẹ́rẹ́tì mọ̀ pé sàlùjọ ló lè èyí sàdúrà gidi kílẹ̀ tí wọ́n fi wọ́n kúra ní wọ́n kú wọ́n. àjẹ́jì mi ni yóò sùn ibà ń jẹ àwọn èèyàn níyà nítorí pé èsì lábára sọ ìwọ́n tó ti lábára sọ yìí ó sì ẹ̀sùn sí ọmú yìí kú yìí bẹ́ẹ̀ ni ọmọ mi kàtọ́ ọ̀bùrọ̀ di ọlọ́ọ̀tà láàyè ìwọ́n ọ̀gbẹ́ lábára. ẹ wọ́n lọ ayé àgàdì ọwọ́ àmì ẹ̀sọ́ ti ó lè sọ ẹni kékeré. anilọ́ àbẹ̀rí ọ́n nínú ẹlòmọ́sọ̀rọ̀ ìkì rẹ̀. tọ́bí pé wọ́n rọ̀ súlìhì ìyẹn di kékeré. àwọn anilẹ́wò bò wàláyé kìí ṣe báwo lẹ́wù gẹ́gẹ́ ni o. ìgbà ọlọ́run bọ́ pápá tí olóhùn ọ̀mọ̀ọ́sẹ́ bọ́rí àwọn àtọ́kùn wọ́n rọ̀ súlìhì.

ní mọ̀tàdà. bí ẹni pa wá fi hàfù ànàyẹ àwọn ajá padà sí bó ti wà gángan wípé alọ́ọ̀hù lọ́kàdà fi gẹ́rẹ́ kùrán alọ́ọ̀hù wọ́rọ̀sùlùhù bari àní nínú lùsírìkì. fífi ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ àwọn méjèèjì sọ pé àwọn èèyàn ń ṣe tẹ́lẹ̀ bọ̀ ọ́ àwọn ọmọọṣẹ́ bọ́ rí o torí bẹ́ẹ̀ mọ sẹ́ mọ àtún padà ráyè ìwé ńjọ mi ntọ́ bá ti yé ọ tún wá kù èyí mọ̀ tán èyí tó bá ti yí wọ̀ yẹ kéèyàn farabalẹ̀ gba nẹ́kàlẹ́ ẹ̀ dáadáa ìyẹn dàkú tẹ̀yẹ̀ bá tún gbé báyìí ńkọ́ tó sì mú báyìí tó sì ṣe báyìí nínú àwọn alátọ́ wà fún ìmọ̀ Ismail ibn Ja'far ibn Sulaiman al-Hashimi ìyẹn ni ajib èèmọ̀ ń ṣe mí liman lam yaktubi al-ilma ẹni tí ń gbọ́mọ̀ láfẹ́ sí ẹ̀kọ́ ẹ mọ̀ pé mo ní ká máa mú pẹ́ńsù lọ́wọ́ wọ́n sì fi ìwé kan sábẹ́ rẹ̀ wọ́n bá ti rí kinní kan ìbàlíjọ́sìn. àwọn ẹlẹgbẹ́ àwọn tẹ̀ fàtí jù bọ́ kódà gbogbo ohun tẹ̀yẹ̀ ń sọ wọn ni kò ọmọ akọ ọmọ ahẹ́ lè bò náà pẹ́lú mi ọ̀nà ìkọ́ Yorùbá lóyún bí táyé gbé ìbò nìdè ẹ̀rọ kẹ́ bóòlù wọn ti máa kọ ẹ̀ mo fẹ́ kọ àdìsí ní ìmọ̀ọ́kọ̀ èèbó rẹ̀ lọ́mọ ẹ̀ ọ máa hẹ̀ lé èèbó yẹn lọ. wọ́n lè mọ̀ ṣe fífẹ́ sí èkó ìmọ̀lẹ̀ káyé fàtẹ̀dẹ̀ ọ̀hún náà sọ̀rọ̀ ìlà màkìrọ̀mà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bóòlù ẹ̀mí rẹ̀ ti máa pè é lọ síbi àpọ́nlé òní lápọ́nlé lọ́dọ̀ òdeyẹ̀ bá ha á lọ ìgbọ́n òdeyẹ̀ bá kọ yóò jaafar muhammad ọni alikamalu kullu alikamal ìpínyẹyẹ òun náà ni atafaku òfìsì kéèyàn gbàgbọ́ yẹsù wọ́n sọ́bùrú alànà ibà kéèyàn náà ti sùúrù lórí ìṣòro wọ́n tẹ̀dìbírù màáyíṣà ọwọ́ abọ́ bóòlù ti fẹ́ ṣètò jẹ́ mu. ọ̀rẹ́ wa ọlọ́fẹ́ níyàwó àníhàn ẹgbọ́n kílẹ̀ yìí fẹ́ máa fi pawọ́ dànù àbọ̀sán gbogbo ọlọ́wọ́ ó ṣe gbogbo ẹ̀ ọwọ́ ọlọ́wọ́ lẹ́la wa ah, ọ̀rẹ́ wa ẹ sọ kí ni èròǹgbà yìí ìyàwó tẹ fẹ́ fẹ́ ìtẹ́ bá padà fẹ́ sẹ́kílẹ̀ wò pé ẹ máa fi dọ́gba àmọ́ fọlọ́hún náà ni ó ṣe bẹ́ẹ̀ ni olóko ti ń dá ọ̀ka rẹ̀ bẹ́ẹ̀ ni mò ń sọ ni bẹ́ẹ̀ ni ọjà ni ń tà dada mi dáadáa báyìí olùkọ́ ni mí tà sọ pé kí ṣe olùkọ́ ọ̀dà làwọn ẹ̀ ń sìn kí ń sọ kéèyàn ní ètò lórí kíni o lórí bóòlù ẹ ti fẹ́ sí fàáyíṣà. wọ́n ní gbogbo àwọn kẹyìn ò lè jẹ́ èèyàn orí bọ̀kọ́ o. wọ́n bọ̀ ọ̀bọ̀ òtò ahadin ahabbo ilà ìbìlísà ní bọ́ọ̀tì káfíà. kò sí kú kan tó lè dùn mọ́ àṣeyítáàdì tó kí wọ́n fọ́ gbọ́ kó lùmọ̀ kú. tó bá gbọ́ pé ẹni tó lágbo yẹn ti kú báyìí náà àṣeyítáàdì ò dùn ní pé ah! àwọn èèyàn ò tún ráre díẹ̀ àwọn èèyàn tún ta díẹ̀ àwọn èèyàn tún múra ara ní òsì ní ata ìmọ̀ká díẹ̀ lórí odò tàbí sọ pé dákẹ́ jáde ti yára kí ó lọ́dọ̀ àwọn olùmọ̀ kí wọ́n tó lọ àwọn ayé kú òsì yọ padà wáyé ni sàwa báyà yọ ya àbí yọ pẹ̀ nínú àwọn ọ̀jọ̀gbọ́n ọlọ́wọ́ nínú tọ́ka àlà fàdí láti lọ ìlẹ̀ náà a ti sọ yẹn tẹ́lẹ̀ ọlá ti bẹ fáwọn olùmọ̀ nípa àwọn yẹn máa wọ́n máa tẹ̀lé wọn wọ́n ní sẹ́yìn rí mọ̀ ashraful ahsa òun ló fi ń ga jù nínú fámìlì tí wọ́n gbé yẹn ga ni kódà kí wọ́n má mọ̀ rí yẹn tí ẹ bá ní wẹ́ẹ̀sì ẹ kẹ̀ máa gbọ́ kódà ẹ fẹ́ lé ẹ ní kó ń ń pè dáadáa. ọlọ́run kò sí wa lólùmọ̀ tí wọ́n bẹ̀rù ọlọ́wọ́ wa. irú èmi mo ti jẹ́ tọ́lìmọ̀ ẹ̀ẹ́lì mi nìyí ilé wa jẹ́ lé léyìn kìí sẹ́lẹ̀ mi bá fẹ́ pé ẹnìkan pé eléyìí kẹ́ ẹnìkan pé eléyìí ka oríṣiríṣi ní kálukú ẹkọ bí wọn lọ jù bẹ́ẹ̀ lọ bí wọn jẹ àwọn àfáà tí wọn bẹ̀rù Ọlọ́run ọba ṣùgbọ́n wọn mọ rẹ nì kọ bá lọ fún yìí tipẹ́tipẹ́ jù bẹ́ẹ̀ lọ wọn mọ. wal adabu wal muru'a arfa'ul ansa. kíyẹn ní ẹ̀kọ́ ó sì ní ọmọlúwàbí tí máa ń gbèrè yẹn kárí àgbéga lọ́jọ́ fún rẹ̀. wọ́n ní apá kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé abdul ain èyí tó lọ́lá jù nínú mọ̀ wà áwùlá tó tún tọ́jú mọ̀ọ́nẹ́ fasa àlẹ́ yìí tó lè máa ṣe àlùmọ́nẹ́ fasa ìsàpáǹtìtì ìfigagbága bẹ́ẹ̀ òun náà ní ilmu ma arafta fi díníkà fọ́mọ̀rọ̀ àti. ni ìmọ̀ ohun tó mọ̀ pé òun lé sí nínú ẹ̀sìn ní àtọmọlúwàbí bọ̀tọ́ lọ́la jù lọ. ọmọ yìí ń ṣe tọ́jú ńlọ lé kíw àní àgbà àgbà ó ti bẹ̀rẹ̀ lé kíw èèyàn á sì máa gbogbo tó lẹ́ẹ̀kó tó ní kọ́ lọ lé kéwú wọ́n bẹ̀rẹ̀ lé kéwú àìsí ṣe gbogbo ni. ẹ wá ní kí ló dé ó ní owó ṣe ní máa gbogbo àwọn àbá tó ń káwọn bá fi ń sàṣe ìjẹ́ náà wọ́n ò pé ibi bá kan náà ló ti jọ rí. ẹ bàbá ọyọ kéèyàn ọjà padà lé kéwú nìkẹ́ ọ̀dà bíi pé kàn fẹ́ mú. torí bí èyí tó lọ́lá ju olúmọ̀ tó sì lẹ́tọ̀ọ́ fẹ́ẹ́ kó lè sàpáǹtì tí ń bẹ̀ pé mo tún fẹ́ tẹ̀síwájú òun ni máa àárọ̀ tàbí ìzìyàdá ìdí rẹ̀ pé òun bọ̀ báyìí wọn náà sì rí bóun létí. ọ̀bọ̀ òru pè tẹ́lẹ̀ ọ̀bọ̀ àlùwà láti tẹ́lẹ̀ jágbe láti rẹ̀ kọ́dà ọ̀bọ̀ táàbà táàbà tẹ́lẹ̀ tọ́ba ti dán ọba yọ ọkọ̀ gbomi jù jí ni ó ti dé lọ tiẹ̀ ni ẹ. kí ló dé ọ̀nà ti táàbà tẹ́ ọ gbomi jù ni bọ́yá ó níyàwó níjọ́ tíyàwó fẹ́ fọ́ sòfòtò báyìí wọ́n bá pa gbogbo àwọn ọ̀gbẹ́ tó ti kẹ́ bọ́bẹ́. ilé ìdílé máa ń ta gbogbo olówó lè má ta bá a. àdúrà gbà wọ́n bá ti gbà fún àlọ́ bẹ̀rẹ̀ lè kíw ni ọ̀bá ní bẹ́ẹ̀ fọ́ ẹ̀ tó da nìyẹn ọmọ tábà tábà tẹ́lẹ̀ ọwọ́ àdìgbò ti mọ̀ tábà ń sùn ọmọ ni wà láti tẹ́lẹ̀ òdì ń ṣe dáadáa báyìí ọmọ kọ́ ó ti mọ̀ ọ́rùn pè báyìí ó ti mọ̀ ọ́rùn kí n sùn alhamdulilayi. wọn ò mọmọdé àbímọ tẹ́lẹ̀ gbogbo báyìí ẹgbẹ́ ọ̀lẹ́kọ̀ọ́ ọ̀bẹ̀rẹ̀ ẹgbẹ́ ta ọ̀gẹ̀dì báyìí ilé kéwòn ni ara ilé kéwòn lọ rẹ̀ rẹ̀ lọ́dẹ wọn bá ní kí àbílẹ̀ ọmọmọdé mi lọ. àmọ́ bó ṣe rí kó tó kó ládùúgbò tẹ́lẹ̀ ó lé bí irin ni ọ̀làbùkù ni kọ̀ọ̀mà kọ́lé yẹn kọ́ bá gbà ni ó jù lọ ẹgbẹ́ ló ń kẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń gbọ́ ìmọ̀ tá a já lòsùn lẹ́ta kò sí nìyẹn ọwọ́ kò sí. kò sọ̀rọ̀ àkọlé kò sí pẹ́pẹ́ àti fún ìkúnlẹ̀ la ní òsì àgbà ń bẹ̀ o ẹni tó sì nímọ̀ jù yẹn lọ ń bẹ̀ o. àwọn ẹ̀fọ́ kẹ́kẹ́ tó yẹ kí yẹn sọ lápẹẹrẹ ní àgbàlagbà ń bá yẹn sọ̀rọ̀ ó jókòó lẹ́lẹ̀ báyìí mo ti kó jókòó lẹ́lẹ́ mi ò ní okú lẹ́ ilé ọ̀dọ̀ kálẹ̀ o. gbogbo àwọn kìíní yẹn wọ́n máa rí sí pé ah, ah ìjà sí á òkú lẹ̀ mi ṣùgbọ́n eléyìí ah, ah ọ̀wọ́ ń bẹ àpọ́nlé ń bẹ. wọ́n á láwọn fẹ́ bọ́ sọ̀rọ̀ lọ́kẹ́ tó ń gáàrí báyìí tó wo gbogbo imú rẹ̀ báyìí. aláìní ó tó ṣẹlẹ̀ sí mi nìyẹn níjọ́ kan ṣẹ́fọ̀ a bàbá wa tí wọ́n ti lọ hábì ilé ìbá àbáńsọ ọmọ àbí àfa ẹ̀rọ pé bẹ́ẹ̀ làwọn ti ké kúránì ní òní. òun lẹ́jẹ́ bàbá ah, Yusuf hábì hábì tẹ́ máa ń gbọ́ yẹn. wọn kọ́ bá ní kẹ́ bàbá rẹ̀ wọ́n nífẹ̀ẹ́ mi pọ̀. ọwọ́ àtẹlẹ mọ́ náà dágbé fún ọ pé lọ Sudan ẹ̀rọ pé bàbá ọba rẹ pé ìbí mi nìpínlẹ̀ mo máa tó rí rẹ̀ ọwọ́ mi lọ lẹ́ rábà pé bàbá ọ̀dẹ̀ fi mí lẹ̀ bìkọ́ sínú àwọn akẹ́kọ̀ọ́ àgbà fọláwà ní kéwú ń bẹ̀ níìsì eighty eighty three eighty four láti parí kùránì táwọn náà ti yọjú sáwọn èèyàn gbà ìyọ̀yà bá pè ẹ̀gbẹ́nu bàbá ọmọ àdùn pé ọmọ mi náà wá tó wá ń bí tó ti pé kọ ń bí ló ti pinlẹ̀ gbogbo ẹ̀ ńlọlẹ̀ máa bá wa máa lọ dágbére fún ọ àwọn náà sì máa wọ́n máa pòrè ọ̀dọ́ bí gbogbo amófin lọ sí Ìlọrin wọ́n máa lọ wọ́n máa bọ̀ wọ́n máa lọ wọ́n máa bọ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí sàdúrà mo jẹ́ àdìgbà gbígbé lẹ́lẹ́ wọ́n jókòó wọ́n jókòó sílẹ̀ lẹ́ èmi jókòó sórí àga àga báyìí tí wọ́n bá ń sàdúrà mo rò bí wọ́n gẹ́ẹ̀tì mi rí tẹ́lẹ̀ ìjọ yẹn làbí wá tú wọ́n bá ní èyí ti ń sàdúrà fún ọ ti lórí àga ọ̀yà àtìrákúnlẹ̀ ẹ̀rí bá ti rí tú wọn ti bí báyìí wọn yà fi kalẹ̀ sílẹ̀ lẹ́wọ̀n bá jókòó. ṣé pé wọn gẹ́ẹ̀tì tẹ́lẹ̀ pé bóyá mi tẹ̀ àbí ìkúlẹ̀ àbí ìṣe bákan tí wọ́n tún máa ń fi ẹjọ́ àwọn èkejì mi sùn mí pé ọmọ rẹ lágbájá kèé tẹ̀ fáwọn o kèé ṣe kí nìkan tó lè pé bẹ́ẹ̀ náà ló <laughs> ń ṣe é tẹ̀ gbọ́wọ́ gẹ́ẹ̀tì ìjọ ìlọ́kẹ̀ẹ́ sí wọn díẹ̀. gbogbo àwọn kìnìún èèyàn ṣàkíyèsí ẹ̀ dáadáa kò sí kúnlẹ̀ kò sí dọ̀bálẹ̀ ṣùgbọ́n wọ́n wà ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ àpọ́lé kí wọ́n pé yẹn lẹ́ẹ̀kan kí yẹn dáhùn lẹ́ẹ̀mejì torí kójú yẹn lọ ẹ̀ kí lè rí bọ̀dá kí lè rí sà pé kìnìún báyìí lẹ́nu àwọn ti dé nsù kódà kí á ní wọ́n gbàgbé gbòkúnlẹ̀ àbọ̀ dọ̀bálẹ̀ wọ́n gbàgbé ẹ̀yẹ yẹn ìmọ̀ tí yẹn lè ṣe àìfigagbága lórí ẹ̀wọ̀n ni mọ̀ pé òun kọ́ bọ̀ lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ṣe ẹ̀sìn létí nìyẹn ọmọlúwàbí ẹ̀ létí fámìlì tí ò gba tiẹ̀ tẹ́lẹ̀ wọ́n dà fà òdìgbò ń kéwọ́ báyìí gbogbo àwọn yẹn ti gba tiẹ̀ nìyẹn ìgbà a ẹ̀ sọ̀rọ̀ fúnlẹ̀ o ṣùgbọ́n wọ́n rí nǹkan tí wù wọ́n gáṣíà ẹni yìí lẹ́sìn bí rahimahullah ó ní sẹ́rí àwọn olùmọ̀ káàdà ayẹkùnrin àdìbàbà ipò wọn ga débi pé ẹyẹ bẹ́ẹ̀ lè gbọ́ lé ẹlẹ́dàá o káàdà lórí o kò gbé wọn lẹ́lẹ́dàá o lọ́gbọ́n yìí o ọ̀gbẹ́ bíi àbírù ṣùwárà ṣáwùkì tó ọ̀rọ̀ tó kọ́ fi bàjẹ́ láti ìpìlẹ̀ yẹn àwì yẹn ni àwọn ayé nẹ́nẹ́ rẹ̀ mo fi hàn pé tójú bọ́ iṣẹ́ pọ̀ lẹ̀ tá ṣe o kọ́lọ́kọ́ rẹ̀ wá lọ́wọ́ àwọn kẹ̀kẹ́ bẹ lóye pé a ṣe ń jẹ àwọn tíra kẹ táwọn ọmọ fi ń bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kọ́ bá òfin bó ti yẹ kó rí bìyẹn nínú ọ̀dẹ́ ni tíra àlùmọ̀fùsọ́ fìlà dàbí ìyá yẹn ṣíṣe kàdàbọ̀ kó tí wọ́n mú orin ṣáwùtí wá ẹgbẹ́ kó lè mọ̀ á lé mi wá fi ṣẹ̀bùsí lá. كاد المعلم أن يكون رسولا سبحانك اللهم خير معلمي علمت بالقلم القرون الأولى ولكم للمعلم dìde fólùkọ́rùn kò sí mbẹ dídì dìbò ṣáòkì ló wí lọ́dọ̀ ara rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹni èèwọ̀ èèpẹ̀ lárúbáwá ni wọ́n máa ń gbé wèé kẹ́sì bó ṣe wí yẹn bí wáyé lọ́jọ́ lọ́dọ̀ sí wọn nígbà ẹ̀gbọ́n ohun tá a fọ́ ìdúrà fún ni ó ní kúmìlì wàá lè ẹ wá rí olùmọ̀ ẹ wá jókòó. Ah, àmà àdìsí lọ́kà yìí àwa wá aládé náà kàfẹ́ ẹni ọba fẹ́ kọ́ dúró fóun ẹ pálí ẹ̀ka bá wọ àmọ̀kẹ́ ádámú ẹ tọ́wọ́ náà yóò ti di chairman nínú náà. wọ́n wá ní kúmìlì wàá lè ìyẹn ẹ kọ́kọ́ yọ̀ yẹ kú ṣe dìde fólùmọ̀ wá sí i tàbùjílà ìyẹn dà ìbàbàrà ìpàtàkì pé fún olùmọ̀ káàdà ló máa lé mọ àyẹ̀kù nàrọ̀sùlá ó súnmọ́ kó lùmọ̀ di òjíṣẹ́ ọfẹ di ọfẹ ni o kò sọ kó di o gbogbo àwọn èèyàn sì wọlé wọn ti máàkì méjì àbẹ nítorí pé àlè fúnlẹ àmọ́ tẹ́lẹ̀ ńkọ́ má ṣe mọ̀ mí yẹn oníwájú ìtòjà àkọ́kọ́ wò pé pípé ah. àwọn olùmọ̀ tó ń sọ àwọn jogún àwọn ẹ̀dẹ́gbẹ́ ọlọ́run kí wọ́n jogún ẹ̀wù àbí bùbá ọ̀gbìn wọ́n jogún ọ̀mà wọ́n jogún ọ̀mà ẹni tó bá rí mọ̀ yẹn mú àkàdá bìhábìlì wà kíọ̀ ìrìnjẹ tó pọ̀ ló ti rí yẹn. àwọn àti subhanaka allahumma khayra mu'allimi mímọ̀ wọ́n lọ́wọ́ bá tó lóore lẹ́ni tí sì máa ma ni. ní bàbá yìí. alámútàbíl kọlámìl kúrúnà lùúlà tó fi mọ́mọ́ gègé láwọn sẹ́ńtúrì bẹ́ẹ̀ bá jẹ́ pòfẹ́sọ̀ tó bá lọ ra báírò ten naira gbogbo tọkọ pírójẹ́tì lé lórí yẹn wọ́n ti náà wọn bẹ́ẹ̀ rà àbí sùkúù wọlé fẹ́ mú báírò lọ ẹ̀ẹ́dá òjọ́ lọ kàwé sódà tóun ní òfin lè gba pòfẹ́sọ̀ tiẹ̀ náà tó fi gboyè ni ẹ̀ẹ́dá òní ẹ̀wù ni onáàdì sọ pé lẹ́fẹ́ mú bẹ́rù lọ. <laughs> ọlọ́run ló fi fọ gbogbo ohun tó rí ọmọ ní ìsìnlẹ̀ tó bẹ́rù tó lọ́rọ̀ àwọn àjùtà ìfọ̀rẹ́ ti dé bẹ́ẹ̀ tó bá mọ ohun tó kọ lókùn mọ́ <laughs> ó ti dára rẹ̀ ọkọjá kọ́ máa kọ́ ọkẹ́rin tí mẹ́rin ó rèé rògbò ó agbára mi ọ̀ka mo tọ́ fẹ́ èèpo tọ́ fẹ́ bọ̀ yìí ti lé ìgbọ́rí. àwọn kí ti wáyé nígbà àwọn èèyàn kan wọ́n gbé kẹ̀kẹ́ sọ́pọ̀lọ kọ̀m̀pútà bó ti wáyé tọ́bákọ̀ eléyìí kẹ fún níìsì kí ló máa fà sí yọba lẹ rẹ́ẹ̀dì sí ọbẹ̀ pé ogbórí rẹ̀ ti pín tó ọgbọ́n ṣùgbọ́n ti kọ́ láwọn òrí rẹ̀. <laughs> ṣùgbọ́n làwọn ò rí bẹ́ẹ̀ kódà tó bá bù ṣe gàdà báyìí ó lè gbé àwọn èbú àgbákò tó onírìkà wá sọ́wọ́ a sọ pé aláì kọ́yìn kọ́yìn àbí kìrìkẹ́ lọ fẹ́ yóò ní kó mú kẹwàá gba wá sórí gbogbo ohun tó rí yìí níbi ẹ̀ ignore ọ̀ <laughs> ignore ẹ̀ ẹ̀ fẹ́ gbogbo kẹtọ́ sọ yìí ṣùgbọ́n ti kọ́lá mo rí bẹ́ẹ̀. sọ nítorí bẹ́ẹ̀ àwọn ẹ̀ mí ta ni ojúde tàbá ti kẹ́kọ̀ọ́ á ṣe ìyàwó sódà tí ọmọ kékeré ti ń gbọ́ kò ní já sí kéwù sí yóò fi bẹ̀rẹ̀ ní kùtù ayé rẹ̀ nìyẹn ege àti kọlu sí àwọn ní ká dìde sẹ́wọ̀n pé ẹ̀ lè dísè yàtọ̀ wípé wá ọ̀rẹ́ lè yà dísè lè lè ìfọmọ kékeré tó yẹ pé òun tẹ bá fẹ́ rán sí wọn lọ́pọlọ nǹkan ẹ gbọ́dọ̀ sí kíni o ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó lágbára. ìrẹ́lẹ̀ ni àwọn gíga ẹ̀ ó bọ̀ tó ń bá délé tó ń bá délé lọ́wọ́ tó fẹ́ kírun àyílá wọ́n sì kó sùkú lẹ́yìn àyílá. gbọ́dọ̀ akásùlà ọ̀dẹ tó ń bá wẹ̀ ẹ̀sẹ̀ tó ń bá jẹun fẹ́ gbogbo àwọn wẹ́rẹ́wẹ́rẹ́ wọn yẹn náà náà wọ́n tẹ́ ẹ̀mọ̀ pé tó bí ké bá ti gbọ̀ wọ́n ti kà á ti gbó kẹ́kà ń gbọ́ yìí o bó ti yẹ kó rí náà nìyẹn. sọ̀rọ̀ àwọn orin kan tí mo ti kọ́ rí ọ wà nù rẹ̀ ibi àwọn kíní tó wà láwùjọ bá ti fẹ́ chíǹjì tá a bá fẹ́ ṣàtúnṣe àwùjọ yóò ní ti pẹ̀lú ọ̀rọ̀ sílábọ̀sì jẹ akọ̀wọ́ bọ̀. afẹ́ bẹ̀rẹ̀ bó fọ́mọ ó sábẹ́ bẹ̀rẹ̀ bó fọ́mọ ó ní i love you. kí ló ń sọ fọ́mọ yẹn? ẹ wá tó akọ́ sí ojú bọ́ọ̀dù ṣé tó ti rí o ti sẹ́ẹ̀lì rẹ̀ i L o v e ọbẹ̀rẹ̀ sí pé fún tó o ti kọ́ àwọn olóhùn ti kọ́ òun bá kọ sínú pépà ọkẹ́ ńlẹ̀ tó bèrè kan tó wà wájú rẹ̀. alẹ́ sí kẹ́sì bó ti mọ kékeré ni ṣé lẹ́tà ni àbí èsì lẹ́tà lẹ́tà zìnà rè lálá tó zìnà. ẹjẹ́ á dúró báyìí yèrè tó o ti títí àtúntò ìfarasọ́rọ́ ayé tẹ̀síwájú bàbá dìgbà mi àmú láti bí ọ̀rọ̀ ahmed náà. Thank you. ẹ̀rí èyẹ fẹ́ wẹ júmọ̀ èyẹ tó wá ní jàdábà èyẹ wẹ̀ lẹ̀ kọ̀ọ̀kan ni òun tẹ lọ́rọ̀ tó sì lálàáfíà ta lè dólé lórí púpọ̀ jù eléyìí ẹ lè rí nu tíra sheikh mara alibadu rahimahullah tí wọn fi ṣe tàlífù lórí fíkì òsúnlẹ tó ń pè ní tamamu minna wọn mú àwọn àtàrù kan wá lórí ẹdàgà ẹ wẹ jànáàbà rọ didi kọ̀ọ̀kan ni ẹ ti wẹ kí n ṣe bá wàá lọ ọ̀rọ̀ fọyídà kan lágbàá máa fi ti ohun tí ọba ní bàbá <laughs> ti ní orí pa àwọn ẹni ìdájú lórí ẹ àwọn amú fọyídà kan fi gbà dànù ìrọ bò èèyàn wẹ jànáàbà èèyàn tó wá wẹ kíni o èèyàn wẹ ìwẹ ìjùmọ ọlọ́run tààlà àlà wà àlà. ẹ wàá rí ìbéèrè tó tún wà lábẹ́ rẹ̀ ọ̀rọ̀ ni pé èèyàn wá fẹ́ wẹ̀wẹ́ jùmọ̀ àyè ìgbà dáadé ti mọ̀ wípé jùmọ̀ àti wọlé nígbà tó rò ti wọ̀ sílẹ̀ kú lè wẹ̀ láàárọ̀ kùtùkùtù nítorí pé sísàlẹ̀ èèyàn lọ sùkú. ẹ bá ní kọ̀ǹdíṣàn ní téèyàn dẹ̀ rí pé mẹ́lò wọ́n tọ̀ lọ jùmọ̀ wa ẹ̀ ńlá èyí tó lálàáfíà jù tó dáa jù tí ó sì já pé yẹn ti tẹ̀lé hadith yẹn tí ládé yẹn ó fi pé toró tó sẹ́yìn sísẹ̀ tẹ̀lé ni ìgbà tó bá di pé yẹn lọ jùmọ̀ òun ni kéèyàn wẹ̀wẹ̀ yẹn pé pé ọwọ́ ẹ tẹ́ báyìí olo pẹ̀fúmù ìwọ́sọ̀ ọjọ́kùnrin tí ẹ bá so obìnrin tó ní òórùn burúkú lára nínú ìbéèrè kan tó tún jáde nìyẹn tó ìdájọ́ lè change pẹ̀lú condition làlórí lọ́fà ọlọ́bìnrin tó ní odò burúkú bọ́dí odò òórùn bú ń jáde òórùn burúkú burúkú ní ń jáde lára rẹ̀ irúfẹ́ obìnrin yẹn tó lè lo lọ́fínà ìbílẹ̀ rẹ̀ lọ́kọ́ fi lọ́wọ́ lọ́fínà bẹ́ẹ̀ ni yóò lo ọ̀dọ́rúrọ́ ọ̀dọ́rúrọ́ tún òbí ìnira lọ́fà tó di ẹ̀sìn àlò ìyàtọ̀ síbẹ̀ báyìí ọkùnrin lọ́wọ́ máa lo lọ́fíńdà yà lo pẹ̀fíìmù tó ń tó dáadáa ó ń lò ọwọ́ àárín lọ́jọ́ mà torí kárìn gangan ni kì í ṣe ká gùn kan àfi tó bá rí pé wàá kú sọ́nà nígbà yẹn lọ́tọ̀ sẹ̀ wàá di kíni o lọ́lọ́ gùn kan èèyàn rìn ni tó di ẹ̀sìn ọwọ́ adóhùn lákòókò àkọ́kọ́ tó yá pé wọ́n kọ́ ládàá pé odidi ràkúnmí ló ti kíni o ló fi ṣe church fọlọ́wọ́ bàbá èyí kò ní sùkú mọ jáde mọ jẹ fúnlẹ̀ báyìí mọ́sálásí lè wọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ kó tó bá tó ìyàwó ẹ̀ ọlọ́run tó àlọ́ àánú ẹ̀kẹ́ ọlọ́run kọ́ gbà lẹ́sìn fún tọ̀ náà. ààrẹ burú sọlá ọ̀sán kan. Okay. Thank you.

ẹ̀yin obìnrin ọ̀rọ̀ tá à ń sọ yìí máa wúlò fi ẹ wọ́n máa pariwo ọmọ ẹ̀jọ́ ẹni ọba fẹ́ lọ nílé máa lọ nífa tó ẹ̀sìn yìí ó wá fún mọ́síláhà ohun tí ó bá já kù sí fún wa ẹ̀sìn pépè lọ́bẹ̀ nínú ẹ̀ náà ni ọ̀rọ̀ ká yẹ olórí tó ọba rẹ̀ ẹ́ di adẹ̀sọ́ níbi ìbánisọ̀rọ̀ wa lé ní lọ́ra ẹ̀ pé nǹkan tó wà nínú ni. wípé àkọọ́lẹ̀ àbí tíra àbí ẹsẹ̀ wúrà ó kéré nípa ọ̀rọ̀ bó láti fẹ́ yẹ olórí kákọ́kọ́ bá dára láàmú ó kéré ó kéré ó lè wá ó ẹ̀tí ó kéré àwọn ẹ̀ta wóró tó wá wà òun gan àwọn ẹ̀ta wóró tó wà kò sí kẹ̀kẹ́ tó jọ irú tọ́lá máa wí pé ànábì sallallahu alaihi wasallam padà di aláṣẹ jẹ́ wọ́n dìbò fún ni ọ̀lìjàmábùlà àwọn kùlàfà jẹ́ wọ́n dìbò fún ọ nírú súrà eléyìí tàǹsì kìí síbẹ̀. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀tọ́dẹ̀ wà láyé pàpà jùlọ ṣéfù ìmùsèmí ọ̀rọ̀ tí wọ́n ló lágbára jù mẹ́ ọ̀rọ̀ tí mo kọ́ lọ́hùn tí wọ́n sọ ṣàlàyé bí mùsùlùmọ́ nàìjíríà ti rí kọ̀ǹdíṣàn síyáàsà òṣèlú àti wọ́n lọ sí lọ́wọ́ bó ṣe rí gẹ́gẹ́ tí wọ́n bá sàlàyé àbúrò sheikh lùsèmí rahimahullah ta'ala ohun tí wọ́n sọ náà ní pé ọ̀dà sọ́ra rẹ̀ tí wọ́n ṣe bí lọ́dọ̀ àwọn olùmọ̀ wa tí wọ́n fi sọ pé wọ́n ó dìbò àwọn àfáà lókè sọ́ńtò sọ kì í sọ àwọn àfáà àṣàlẹ̀ yìí nìkan wọ́n wí o ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ń gbọ́ mi pé kọ́ dìbò ṣùgbọ́n bí kéèyàn máa ń mọ̀rọ̀ wá lérí fi ni bí èèyàn máa ń mọ̀rọ̀ àwọn àfa lókè yẹn wá. ìwọ táwọn ènìyàn lọ sọ fún wọn ní wípé ibi táwọn wà pàpà nínú àwọn ìjẹ̀sà èèyàn nínú àwọn ẹni tí wọ́n gbọ́rọ̀ síwájú àwọn olùmọ̀ wà bẹ́ẹ̀. wípé ìjọba táwọn lò kì í Islam bẹ́ẹ̀ tí àwọn àkẹ́wà táwọn fúnra wọn jọ àwọn fẹ́ lọ sí Islam lọ́wọ́. Ah, kò ìsọ̀nà táwọn lè gbàdébẹ̀ ju kí wọ́n tẹ̀ ká lọ táwọn afáàgbọ̀n ǹjẹ́ bẹ́ẹ̀ náà lélẹ́ ẹ wá ń dákọ̀ kiri ó olóṣèlú nàìjíríà àti kiri àti mùsùlùmí kiri àti torí pé àwọn mi ń kàǹpé lọ́wọ́ yìí sáàgbọ́ àwọn ẹni tọ́jọ́ mọ̀ ya inú mùsùlùmí tí wọ́n lọ mọ́lẹ̀ wọ́n lọ sọ́ọ̀tì wọ́n lọ lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe kò síbi ìwò òde náà lórí wípé àwọn àìpò pàfẹ́ dìbò alihada ruwa islam ìyẹn tí wọ́n bá dọ̀wù kálá wà alifula méjì àwọn òkèrè mọ́ èyí tó kọ́ súnmọ́ ni bí wọ́n yẹ káwa ní olè máa mọ tátàtà ti ṣẹlẹ̀ ní seventy nine tátàtà ọlọ́run ní kébi ọ̀sẹ̀ tèsè làákàyè wọ́n ní mo ṣe wà yí máa rántí ọdún méjì mi pé mo rántí ìgbà tí bàbá àyà mi kan bí wọ́n já máa mi sí wa bàbá káná náà wọ́n gbé wọn wọ́n gbé mi sí abẹ́ agbádá ìjọ ọdún méjì lọ́gbà ẹ̀ mo bìsùn títa bá kí sáyé tán tó wọ́n kẹ́ bá gbé mi wọlé lọ. èyí tó ti sẹ́wọ́n ti náà èyí tó ti ṣe gbà mí gbogbo ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yẹn sojú wa. nbó láti di tí wọ́n sọ pé sẹ́rí àná ń lọ bí lọ́lẹ̀ lọ́wọ́. àìsùnkẹ́là <laughs> wọ́n eléyìí lẹ́sìn lọ kì í ṣe wọ́n lọ sí lọ́rùn nìyẹn. sọ nípa bẹ́ẹ̀ kì í ṣe ń ta lè sìn ẹ́ lójú kòkòrò lé lórí. ó ti lọ bọ́ sí agbègbè irú èyí làwọn olùmọ́fi sọ wípé kọ̀ǹdíṣẹ̀ báyìí kọ̀ọ̀kan ti rí yàtọ̀ á tẹ́ńdà rẹ̀ sáwọn àfáà tó bá wà láwùjọ yẹn àánú àkọ́kọ́ yẹn máa lọ torí náà àwọn nẹ̀wá sílù lọ́wọ́ wọ́n pe kíní kan ní fíkìhù nẹ̀wá àzè àgbọ́yé ìṣẹ̀lẹ̀ tó já wa lójijì tó yẹ pé tẹ bá kó nílà tó kú nu mọ́tàládì ẹ̀ lè rí nǹkan tẹ́ fi bá jẹ iná ìlọrọ onídẹ̀mọ́kírésì tó dẹ ọ̀sà tí gbogbo ayé ń sin sìn àfẹ́tọ́jú àtọ̀wótùl wahid fìlàálàmì kólé àdèmọkìrátìyà dẹmọkírésì tí gbogbo ayé ń sìn ní sìn tó di òrìṣà òrìṣà àkúlẹ̀ bọ gbogbo ayé nínú àwọn ẹ̀wá zìlù ṣe ipá àwọn olùmọ̀wọ́ sẹ̀ máa tuntun kí ni wọ́n ń sí bẹ́ẹ̀ ìyẹn wàá sàlàyé ẹ̀ fún wọn ọ̀dà ìbò tí wọ́n ń dìyẹ bó wọ́n ṣe máa ń dì ṣé ìdìbò kó ṣe bẹ̀ olùmọ̀wọ́ ní ọ̀gbọ́n lé àdàbà dáadáa tí wọn tí wọn bá wà nílé ayé báyìí fẹ́ẹ̀nì kan bá sọ wípé ṣùgbọ́n wọn fún yẹn ten thousand yọ àtẹ̀ka wọ́n ní dìbò kọ́ ọ̀rọ̀ kan tún ní kí n sọ̀bẹ̀. ìwù tó dájú náà ni pé gbogbo àwọn bàbá yẹn sọ pé no àdà haram láà mọ́múlò ìwòsàn lọ́fà ẹ̀yin náà sábà ń gbọ́ mọ́múlò wọ́n máa ní wọ́n máa sọ nìyẹn máa gbé lọ́wọ́ àyẹ̀tí wọ́n máa jáde wọ́n máa sọ haram láà láyé jù gbogbo tẹ́ ó sì dájú fáwọn ẹni tí wọ́n béèrè béèrè jọ ẹ̀wọ̀n sọ̀rọ̀ kọ̀ndíṣàn tọ́jọ́rú nàìjíríà yìí mẹ́. pèrè pé sheikh albani rahimahullah fi ti àyàlá táwọn náà sọ pé àyàn lè dìbò wọn àyàn pé ẹni bọ́rọ̀ ti rí nìyẹn. àwọn padà rí lẹ̀ pé wọ́n padà nígbà táwọn yẹn pé wọ́n ságèjì pé àbá nǹkan tí wọ́n ṣe mẹ́rin. kájẹ kọ́kọ́ wo ìbọn yẹn pé aburú kọ́kọ́ nílẹ̀ kì í torí ohun tó ń sọ̀rọ̀ lé lórí òun ni àtúwì ní gbogbo wọn. oye gbogbo àwọn tọkọ yẹn kú fáàm. àbẹ́ ti gẹ́gẹ́ ti sìn pé gbogbo àwọn yẹn kú fáàrù gbogbo táwọn wọ́n pọ̀ jù àjáde pé o ti gbogbo ìlú fẹ́ nìyẹn. ìyẹn sì wá fẹ́ sí wa o. ẹnì kan àbẹ̀wò àyè tó ti àtẹ̀rọ mọ́ fi láwùjọ yóò di lóka àǹsẹ̀dé lè dá. tọ́ba níbi tí ó pọ̀ sí máa náà lèmi náà lọ. wọ́n kò yẹ kó lójú ọ̀nà. torí bẹ́ẹ̀ yìí tó ń bá lọ yìí eré ìtàgé tó ń ṣe lọ yìí kì í ṣe ń dá lè ṣe lójú kòkòrò rẹ̀. ẹjọ́ ọ̀rọ̀ mi sọ ẹ̀pá ti mi akọ mi kankan ẹ̀kan béèrè béèrè ni ọ̀rọ̀ ti wà kì í sọ̀rọ̀ sẹ́yìn nìkan gbogbo ayé òun ní gbọ́ tó bá rí ẹgbẹ́ rí náà. ọbẹ̀ mi kankan àwọn ò ní mọ̀ bẹ̀ ẹ̀ ń mọ bẹ́ẹ̀ gẹ̀ẹ́dì bẹ́ẹ̀ sì kankan kí

ọkọ tí asòfin tí ó sọ̀rọ̀ ni ni ti gẹ̀ẹ́sì níjọ́kíjọ́ tó lóṣèlú kẹ́mi ewúrú ẹ̀ táwọn èèyàn ọgọ́rùn-ún bá jáde lọ bí kàmpéyìn ìyẹn mẹ́wàá péré ní òkú lẹ́yìn rẹ̀ bọ́lọ̀ bá rí ẹ bíi ẹni pé kọ̀ọ̀kan fún mọ́ni ẹ̀ ó káwá sọ yípa rí tó ajá pé yóò lo ọ̀rọ̀ àwọn olùmọ̀ yẹn kò tẹ̀ wá sí wallahu ta'ala a'la wa a'lam. Ah. ẹlẹ́yà ti ń bá ọkùnrin bá wọ́ ẹ jẹ́ ká sọ pé mùsùlùmí mọ́tù kìí ṣe ọkọ mi ni mo dá kọ ẹni tó gbà fà sọ ẹni tó gbà fà gbà fọ lọ́hùn tó di ẹ́ńsìn ló bèrè ń bá ọkùnrin bọ́wọ́ kìí sì sọ pẹ̀ títí pọ́pọ́ kẹ bàbá irúfẹ́ ẹni yẹn kò tì í nítorí pé náà sùn wa sáàmù sùn sẹ́lá ń sọ yí pé àní kí ìyẹn gbé ògùn náà sọwọ́ kó ògùn náà yẹn lọ́wọ́ kó tó wá jáde bọ́ sẹ́yìn ọwọ́ ni jẹ tẹ́ wá tó wá jáde bọ́ sẹ́yìn lọ́la fún ju kéèyàn bọ́ ẹni tó sí torí

sọ àwa táwa ti mọ̀ ọ́ rí ta sàlàyé ẹ̀ fún yín ti tó kò sí ibi kéèyàn ọ̀sẹ̀ tó lọ kọ́ mọ́ nítorí pé o ti o ti da bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti lọ fẹ́ kéèyàn bọ̀ ìmọ̀ọ́dán à kéèyàn bá lọ kọ́ nítorí àti máa burú tọ́wọ́ àbẹ́ o tòṣùgbé ìtọ́ba ti yé yẹn àwọn ẹni tó yé tọ́lọ̀ ń padà ní kí wọ́n ní ìdáyà pọ̀ rẹpẹtẹ tó kéèyàn lọ wádìí lọ́dọ̀ wọn. ẹ̀sìn táwọn kan ń lọ sọ̀rọ̀ àwọn àfáwà pé wọn ò gbọ́ fi kí olùwákì yé nìyẹn ìyẹn kí ló dé nígbà àwọn olè máa sọ bóṣe lu amẹ́ríkà ṣe rí àti ti saudi àti nàìjíríà tó máa ní ẹ àwọn tó lékè jù nàìjíríà ní ìsìn ẹgbẹ́ olómi àti ẹgbẹ́ oníná àwọn ni wọ́n ń lo òkè jù báyìí ẹgbẹ́ báyìí àwọn ẹni báyìí wọ́n fà kalẹ̀ lẹ́yìn wọn ti lè máa gbọ́ wọn ní ọmọ fífi olùwà kẹrin padà táwọn àfa àwọn ọba mọ̀ ibi wọn bá ń gbé àwọn ẹni tí wọ́n gbọ́ ike ń gbọ́ kí lè wọ́n tún sọ kí lọ́ọ́ lóde àdáyé kì torí wọn náà àbá yẹn bójú tó pọ̀ ju ká máa ń lọ pé kó wọ́n ti ń gòkè lu Amẹ́ríkà kí ló kẹwàá pẹ̀lú ẹ ọjọ́ èsì àbọ̀jẹ́ bá ṣe kírun sáfi dẹni ọlọ́run tó torí bí àwọn tó ti mọ̀ ń pa dé tó lọ́wọ́ bá ti padà fi súnà yé pọ̀ kẹ́rin lókè yẹn lọ bá wọn pé mo gbọ́ pé ti rìn lẹ́yìn rí ẹ mọ̀ pé rẹ̀ náà kó tilẹ̀ rọ àti àwa ti ṣe gbẹ́rí gbogbo ẹ̀ láti àtijọ́ àti gbogbo àti gbẹ́rí àti súnfì tàríkà kọ̀dìrí ìyàrí tó ti èsì kí ló sá wá jẹ́ wá ní kí lọ sí kọ̀díríyàwó tí mo bá ti wá ṣe wò ìtumọ̀ lágbo tó wà mẹ́ yóò ẹ ò fẹ́ràn báyìí pé ẹ̀jẹ̀ lọ sẹ́bọ̀ wò tí mo bá ti á sẹ́bọ̀ wò àti àmọ́ tó wà mẹ́ pé kẹfà yìí ni. káàdì wàá wẹ̀rẹ̀ kó fúru ni sẹ́hìrù. gbogbo ẹni ọba ti lọ bá rúdà tó wọn wọn la tẹ́kùrù ìnáma náà náà wàhálà kò sálà tó lọ. Ìbò tí wọ́n ń dì ní àbí. Ìwọ́n tẹ́sí níbẹ̀ yọ ọ́ sàbúrú káwá ń bẹ̀ níbẹ̀ tó bá yẹ pé ẹgbẹ́ ọ̀rọ̀ wa dá ti sọ rí mo kó àtìlẹ́sì báyà bíi táàtì mo là mọ̀ fásitì tí mo kó wa àwọn orí burú tí ń bẹ́ẹ̀ mi ìbò sunday ẹ̀ bí ọ̀gbọ̀n ni mo ti kó wa rí. tó ti yéésì tí gbogbo àwọn aburú yẹn ìyọ́kẹ̀ bá ka sẹ́ni ẹ létí kì í ṣe ìyọ́kẹ̀ wí sẹ́pẹ́ ná. ẹ wọn lọ́wọ́ tó gbọ́dọ̀ nínú aṣọ náà tó ọ̀rọ̀ ó ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ojú ìṣubú bá ti máa ń ti dáwà fún yẹn bí yẹn ti máa ń gba làákàyè yẹn tí ẹni yóò fi lè dìbì tọ́wà lọ́wọ́ ẹlẹ́ tí a fi ti rèrè kí sọ̀nà tá a máa sọ yẹn. láà mo ti bí wọn fẹ́ kẹ́ nìyẹn mọ̀ lẹ́ni lẹ́yìn ìbẹ́ lọ́hùn rẹ̀ ṣàlàyé ohun tó jẹ́ ìdásọ́ wà mẹ́ ọlọ́wọ́ tẹ̀ nìyẹn sọ́nẹ́ ibi ọ̀hún tó wà mẹ́ máa wo aláìmọ̀kẹ́ àtọ́bímọ̀ fún màbísí dédé ń bíbo ìwọ́n ni ṣé wọn ó sì yàtọ̀ rẹ̀ láàrin olódò tí ọmọ kẹkẹ yìí ẹnì yìí sì mọ̀ fún ẹnì yóò wúlò lè dépò yẹn ọ̀nà eléyìí tó ti ya wèrè aṣíwì àti eléyìí tó rẹ̀ pé tọ́papọ̀ lẹ́yìn náà ni pé obìnrin àtọkùnrin tí wọ́n lọ jẹ̀ wọ́n pọ̀ tí wọ́n ní ẹyọ̀kẹ́ náà ní ìbò ẹyọ̀kẹ́ lóbìnrin ní tí wọ́n sì pé lẹ́rìí ìbò ẹyọ̀kẹ́ náà ní kéde lọkùnrin ní síbẹ̀ ládẹ́dà ti sọ. tẹ́ẹ̀tì gbádùn ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ àwọn ọ̀kẹ́ dẹ́gbà fi pàkíyèsí ẹni yẹn ni yẹn ṣùgbọ́n kọ́kẹ́ wí sẹ́pẹ́ náà. ó rí gbé kalẹ̀ ọ́ pé ìbọ̀dá inú àwọn alákatá títí tí wọ́n gbìyànjú ọ̀rọ̀ bó bí ézì ọ̀rọ̀ tó fọlọ́wọ́n bá lè ṣe alákòókè ìṣura náà wà ní kúrú sọ́lá ọ̀tún náà fẹ́. Thank you. ọ̀ní ibọ̀ tó bá jẹ́ kírọ́ọ̀nù lọ́bẹ̀ ẹ̀sìn o wà ilẹ̀ ó lè súnmọ́ ẹlòmíì máa ń dé ní báyà bíi fọ́ fọ́ ọ̀dùn ìjà tó ṣe yí pé ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ṣe hajj oṣù bíi jọba àrùn fáyà bí kan òun ni ó kù yẹn mọ̀ fíjọ́ kẹjọ wọn bá ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n máa ń súnmọ́ lọ́pọ̀lọpọ̀ ó lè dé bíi fọ́ tó di ẹ̀sìn ó dà ẹlòmíì lè dé six ẹ̀sìn ìjà uh, pé pé ọkẹ́ ṣùgbọ́n ìtọ́kàn lọ́la jù wọ́n ti pọ́pọ̀lọpọ̀ àwọn tá a ti wá máa ń sèwọ́n ní sàmọ́tò rẹ̀ ṣe pé yóò ti gbé ìrọ̀mù tó bá ṣe ó múra yóò pọ̀ tó bá wá dá sí fún hajj yóò ti ṣe ìgbé ìrọ̀mù yóò ṣe ṣe hajj Allahu ta'ala àlọ́ àlọ́ ẹ dàkú jamaa ẹja ti jẹ́ jẹ́ o bá wí ogún bá fọ ọgbọ̀n ẹni tí ọgbọ̀n ní ọgbọ̀n torí yóò burú kí wọ́n tún èèyàn nù ní orí kiri àmọ́ wọ́n fi ẹ̀sẹ̀ sí lórí ayélujára ń sìn ibi òwò ẹ̀wòrú gbọ́ wọn lọ lọ jí pépà tí wọ́n fi ń dìbò gbé mi ẹ bá wà ẹni tí ó sì lọ sí nàìjíríà tó fẹ́ àgbà ẹni tí wọ́n ká dáadáa ìwọ má bá wọn yọjú bẹ́ẹ̀ o sọ pé tí wàá fọ́ yàtọ̀ wọ́n bá ti fẹ́ di wàhálà kí kálukú kọ́ wa wà ní torí bí kẹ̀kẹ́ bá tẹ̀lé tó jẹ́ àfààní wọn dùn níbẹ̀ dákan jẹ́ ká ti sùúrù kọ́lọ́wọ́n bá lè kí ọlá kọ́ má jẹ́ ká rọ̀ kọ́ má jẹ́ ká rọ̀ tẹ̀lé nàìjíríà àtìlẹ́jẹ́ ọlọ́run ní wàhálà wa ọ̀hún ṣáàrẹ̀ kọ́lọ́ ọ̀hún ṣáàbí ṣáàdọ̀lọ́ ìlànà ìlànà ìlànà.